jáde pé ìrìnàfẹ́ tọrọ owó lọ́wọ́ mọ́tò tó sún ọ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ dákun torí Ọlọ́run gbẹ́sẹ̀ dákun torí Ọlọ́run express la wà. Ah, eh. ẹ bọ̀ lọ ẹ yóò Ọlọ́run ọgbà Ọlọ́run ọgbà Ọlọ́run ọgbà. ẹ mọ̀ lọ rí bọ̀ lọ. ẹni Ọlọ́run bá bùkún bù wá o. ẹ ní sásọ kàbọ́dọ̀. àmín àmín àmín. àgbà yóò ní sáyé o. àmín o àmín o ẹ̀yin ọmọ aládé bá bọ̀ rẹ. ọlọ́run wọn gbà ọlọ́run wọn gbà ọlọ́run wọn gbà. bẹ́ẹ̀ ni o. wọ́n dọ́dọ̀. akáyọ̀ ní káyọ̀. wọ́n ní adúó bá a gbẹ́gbọ́ jẹ́ ń bá wa sọ̀rọ̀. wọ́n ń ṣàdúrà ni. àdúrà náà ń ṣe. àwọn ni ẹ gbà. ń bọ̀ wọ́n fẹ́ tọ̀ o fẹ́ tọ̀nà sẹ́ irọ́ ìwọ ni ọgbà ọmọ sáfẹ́ níbo ní ti tọ̀ dákú torí ọlọ́ọ̀nà dáa níbo ní ti tọ̀ ibo ni ti tọ̀ sẹ́. kọlu omi kó dà bẹ̀rẹ̀ nu. àníbo ni ti tọ̀. ẹ mo lọ ti tọ̀ tán ṣé tọ́lẹ̀ wa tọ̀ de tọ̀ lẹ́fẹ̀ tọ̀ ọ̀ ìyẹn sàdúrà sówó kẹ́sì gbà èwo ni ẹ fẹ́ lọ tọ̀ ṣé tọ́lẹ̀ kan ni. owó ti ń fọ so tí fi sunu rẹ lọ́rùn. owó à ń bẹ̀ ẹ̀ àmọ́ kò pọ̀ àmọ́ ah, kò pọ̀ mọ́ra wọn ara wọn deliver ti lálẹ́ nù tá a ìwọ mú yàn sọwọ. ẹ wò kí ló ṣe ń dẹ́ ìlẹ̀gbà. ṣebí àti ṣe àmọ́ bí wọ́n ṣàdúrà sí. ìwọ kó sọ́wọ́ kan ń fún olówó kun lálẹ́ owó tí sì fún ọkùnrin yóò jọ lójú. ẹ má fún mi àjọ pín papọ̀ ni ọwọ́ yín ọ̀bọ̀ sí o. wọ́n sì bá wọn wọ́n sì bá wọn ibà gbọ́dọ̀ ní kíkú lọ́kọ́ àrùn lọ. níbo wá ní kọ́mọ̀ kó lọ. ọ̀dọ̀ yín náà ni. àìwọ́ sì kéré. mi sì kéré bẹ́ẹ̀ bá lọ lásìkò yìí nìsín ẹ ti ní parí ńlẹ̀. bá a gbé lálọ́nù. lálọ́wọ́ má dàpọ̀ mọ́ra o. Ah, ah, kí ni mo ṣe ọba yìí tá ń so má dàpọ̀ má dàpọ̀ sọgbọ́n ọlọ́run ọgbà ọlọ́run ọgbà àmì o àmì o ṣé mo rò ni mo ti fọwọ́ àṣírí rẹ̀ lórí oṣù mi fún. Ayédori kodo, odori kodo, ayédori kodo ni mo la mọ̀ tá lọ àṣàrèké àṣàrèké. ẹ̀yin àgbààgbà kíyè sára o. àṣàrèké àṣàrèké. kóhun ta òrò má bàa bàyí ta. àṣàrèké àṣàrèké. torí bàbá sunkún yẹ ká. àṣàrèké àṣàrèké. ọ̀run yàbọ̀ bẹ́ẹ̀ àṣàrèké àṣàrèké. kágun kankan kan. àṣàrèké àṣàrèké. ló máa kọ́gun sí i. o mo ní ọkàn yọkàn mi báyé yìí bá ti dà yọkàn gbogbo ohun tí ó dà la fi ń yangàn kiri kò yẹ ká máa fojú egbò tẹ́lẹ̀. ṣé kò wá sẹ́ni tá lè finú wé mọ́ ìwà bàjẹ́ lòun tá fi yan kàn láàrin ọkùnrin obìnrin ọmọdé àti àgbà ẹ jẹ́ ká kíyè sára o náà ni. wo mo ti sọ ẹ sọ fún kó bá ti dé àárín wa ìjọ tó kọkọ jí yorùbá yorùbá sọ kó sí àkùtè rò fẹ sọ iṣọ àkùtè kó bá ti dé àárín wa iṣọ haúsá wọn kó dé àárín wọn ibẹ tó ti ń tàrìkì ẹ là máa sọ haúsá níbẹ̀ àwárí yorùbá ń bá àbí ègbọ ẹ sì ń sakíbọ ìbọ wa. olódò lẹ́yìn méjèèjì hmm. ah, ah ìtumọ̀ ẹni pé ṣe é wà pa ṣé mo bá yín láyọ̀ àtàlàáfíà ah. ìtumọ̀ nìyẹn ìtumọ̀ àkúté nìyẹn. àkúté àwa pa. àlàáfíà ara wa eh, eh, jàre. Ah, òun ní eh. ipò. mo ah. ti jẹ́ torí ọ̀rọ̀ olóòrùn. wà láìka rẹ̀ wá ní ìtajú fún yìí tán kóláṣù hmm. bàbá tó sì ti sùn báyìí oh. kò sẹ́ni kankan tí ó fọwọ́ kàn mọ́ ọdún nìkan ló wà ní ìsájì rẹ̀ hmm ìwọ náà wọlé lọ wọlé lọ. jẹ́ kí n wẹ̀ kí n wọlé sáà. ó ṣe kókó járe. Mm. ẹ dúró bí mo ṣe wọlé mò ń gbóòórùn kankan ó jọ bí ẹ̀wà olóyin ẹ̀wà gan-an. ẹ̀wà ìgbòho ti rẹ́rẹ́ wà ẹ̀wà gan-an ìdìbò kì í sẹ́wà ní rùn olóríkórì ló so. má sọ̀rọ̀ tún jí sọ. èwo ni má sọ̀rọ̀ má sọ̀rọ̀ torí pé mo mú mọ́ra látẹ̀kan tí mo ti wọlé ní so burúkú tó ọlọ́run ló mọ nǹkan tó jẹ gbogbo onílé kan òun ní rà. ti dọ̀dọ̀ kó lọ kí ni iṣu ẹ dùn gan o. ah o máa ṣe járe. Ah, ah, ah. iṣu rẹ dùn àbí iṣu rẹ kan. ó dùn ọkàn o. ó dùn o ọdún gbóòórùn dáadáa rẹ yẹn mo lọ bọ aa. kò sí wàhálà sátírà láti lọ fọnú nù. ìyẹn pọ̀ ọ̀pọ̀ o. pẹ̀lẹ́ oorun kódà kí ṣe èso oorun tó ti jẹ pé yẹn lè mọ. oorun gidi ńlá oorun ńlá yín bá kan. iṣó ni iṣó lẹ̀ ń jẹ. iṣó hàn. ó dà bẹ́ẹ̀ ni bọ̀ kí ló tó yẹ pé yín gáìsì ẹ dájú gan. wà wà wà. ẹ dájú gan nǹkan tẹ́ ẹ ṣe last week nìyẹn ẹ ṣe spagi ẹ gbọ́ pé mò ń bọ̀ ẹ wá gbé pamọ́ kò yẹ kó máa rí báyẹn náà bóònù ṣe rí kò sẹ́ni tó mọ̀ ọ́ la o ẹ kàn ń wò ní báyẹn ni o kò sẹ́ni tó mọ̀ la o. ẹ fi fújọ́ lẹ̀. tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ mo lẹ́ni rí nǹkan ẹ̀ tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ẹ ò rí ọ̀rìn tó ti sọ mẹ́wọ́n. àṣọ ọlọ́run mọ ohun tó ń ṣe àṣẹ ohun gbogbo yẹ ọlọ́run ìdí tó fi fún àwọn mìíràn tí kò sì fún àwọn mìíràn. mo lọ jáde tó tó fi gbogbo ẹ tó tó gírídì tó gírídì bíi bíi ẹni tó yìí rè ó pé rárá bí ti ń ọmọ nítorí ọ̀pọ̀ lánàá ṣé o ti náà tán ni mo bèèrè lọ́ọ̀rẹ́ ṣé o ti náà tán ni tí òfin sọ pé o tún fẹ́ lọ domi lónìí. báyìí pé o lọ bòmí èmi ọ̀lọ́ tí bẹ́ẹ̀ ní olé mi mi ìlànà ẹ̀nà kiri tán ẹ ti sọ fún mi ẹ sọ fún lánàá pé ẹ̀yin àbíkán yín fẹ́ wá kí mi. àbíkán rẹ wúlọ wá kí ọ. ta wá lélẹ̀. lélẹ̀ gẹ́fẹ̀ mi ni. gẹ́fẹ̀ ni lélẹ̀. gẹ́fẹ̀ mi ni. kí ni màá ṣe ẹ̀sìn yín náà tẹ̀mọ́ sí báyìí náà. ẹ tẹ́ fọlọ́jú ẹ tó fẹ́ máa dọ́rọ̀ kọ́ náà ṣé mo pé irú tẹ́tẹ́tẹ́ tó bá jẹ́ pé tòótọ́ ni nǹkan tẹ́ ń sọ yín nísìn ẹ̀wọ̀n bí bí ogún ọdún wọn fún yín ni ẹ fẹ́ lọ bí dẹ́nìkan lọ́njọ́ nítorí yọ ni. tí bá fún yín gbàjú ẹ ya wèrè ni ṣọlẹ burúkú ni ṣé mi ni child abuse. child abuse ni ẹ. mi ò ń ṣe ẹgbẹ́ ìyáláyà yín. ṣé ẹ fẹ́ gbẹ́rù ẹlẹ́rù. ẹ gbọ́kàn tó sọ ni wọ́n mi ni girlfriend àwọn. ẹ dákun ẹ ń gorí eléyìí. mo ń bẹ̀rẹ̀ rẹ̀ ni. ẹ wò mí dáadáa ẹ wò mí dáadáa. fira rẹ hàn tó kọrọ. ẹ níwájú. ẹ wọ ní ọkọ ni abẹ́bẹ́ jẹ́ ń bẹ̀. mi ò fẹ́ gbogbo tó má lọ bẹ̀ jà ní ọjọ́ mi kẹ́hìn. ìṣèyẹn sẹ́ranko ṣé wọ́n sọ pé náà kí mo fẹ́ ni sọ ya wèrè ní ìwọ́n mọ̀ yìí orí ẹ̀ bù lọ́rùn ẹ̀. ó dáa tó lóhùn ẹ má bínú ẹ má bínú ẹ já jáde ẹ ó ní àjọ kan tí mo mọ dá èmi sì ní í da nǹkan tí ì pé. ẹ gbà mí mo dáràn mo dáràn ẹni tí ń fa afọ́jú rí ń dájọ́ afọ́jú gangan tí ń fa ni kò rádọ́já mo sáàsọ náà wọn ní ti jẹ́ ó ti yẹ kí n kó olójú kan náà kí n jù báyìí lọ àti gbogbo olú fi ń dájọ́. irọ́ ìwọ̀nba tó ń kàn mí mo fi ń dájọ́ ń jajẹ́ tán bí tẹ̀yìn ni. Ah! Ah! èmi eh? ah, mo jàjẹ́ tán àbí. sọ́kọ̀ mi là ń irọ́ àpótí bí lẹ́yìn náwó sí i kó ṣe ń jàjẹ́ tán. ọ̀dà kò sí wàhálà bọ́ bá fẹ́ lọ òde lórí pé kan náà máa fámìlì ẹ ọ da sisi èkó ẹ dàkọ ẹ bá ń bẹ wọn torí Ọlọ́run ẹ bá ń bẹ wọn. wọn bẹ wọn bẹ wọn lọbi kọkọ. ẹ wò ẹ wò ẹ wò ọ̀dà tába ti ṣetán ní alẹ́ nísìn owó tí ọba kàn mí ẹ pín méjì owó tí ọba pín gan tí ọba kàn mí ẹ dá sí méjì kẹ fún mi. owó tába pa kí n dá méjì. kí n dá sí méjì. ẹ bá mi wò lórí lórí búkú ló méjì la dá sí o ọlọ́kù sẹ́ rẹ o ah, ah. àwọn tó ga gan tó ní bàtà lè kọ́lá wọn ní tíyà ìbí o. sórí rẹ dàrú ni. àwọn ah, pọ̀ ni. ètò ètò ìjẹ́ mi ò kú o. èmi náà mọ̀ kó ń jẹ níbi iwájú bí ẹ̀yìn. tó bá wọ̀ ní ìwọ ọmọ jẹ o kò sí dọ́kà mi. ọ̀dà tẹ̀sẹ̀ fẹ́ bọ́ bàdé náà. oúnjẹ oúnjẹ yóò ṣe iná ìkójú ó yára sọ fún mi mi wà pàlàtì mi orin delicious yẹn very very delicious. kánú ìsìnlẹ̀ ìlú ìtàkùn ọ̀rọ̀ lọ́sẹ̀

ayé nìyẹn. iṣẹ́ ayé ni o mo bá ti dára fún ìjà lóṣooṣù. iṣẹ́ ayé ni o wọ́n fẹ́ mú ọ láti. dọ̀dọ̀dọ̀dọ̀ dọ̀ wọ́n sì mọ̀ mi jẹ́ni kó má gbé má jẹ́ náyé rẹ̀ tí n sọ fún ọ sùn yẹn rí ni yẹn sì sọ fún bóyá o máa ń nà wá gbé o jẹ́ o jẹ́ tọ̀dọ̀ rẹ o wà ní kìsìnì ẹ̀yin guys yẹ ti yẹ ẹ ẹ ṣe ń ṣe nọ́mà ní báyìí. ẹ ti ṣe nọ́mà sí i. wo ẹni bá ṣe nọ́mà ó lè ra mọ̀jú o. mo jí bóúnjẹ. bẹ́ẹ̀ni àjíbóúnjẹ ló wà ló máa ń gbé mi. kí ló ń ṣẹlẹ̀. kí ló dé. oyin gáàsì kí ló tẹ̀ ń hùwà báyìí. ìgbà tẹ́ ẹ dáná oúnjẹ ẹ bú oúnjẹ yìí méjèèjì ẹ wá fìsàlẹ̀ pọ́ọ̀tì lẹ̀ fún mi. ní ẹ̀rí kó dà padà mi láì tirẹ̀ mi láì tirẹ̀ tùjú lórí tó lè ń wò dálẹ̀ náà wọ́n lè dá dédé ń wò sẹ́lẹ̀ yìí lẹ̀. Now, ṣe oúnjẹ jọ wojú mi dáadáa look into my eyes and tell me what you see jọ now, ṣe oúnjẹ àṣoúnjẹ kalẹ̀ òṣọ́fọ́ ẹ̀ẹ́ kọ́ ti ń pè òṣọ́fọ́ éèdà jọ o ti rí ẹni gẹ́gẹ́ bí ti kà nínú ilé káàtó oúnjẹ kágbèrè wà sọfọ ikà rẹ nílà káàtó oúnjẹ kó kú sàlẹ̀ pọ́tì kó kú jẹ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ wà sọfọ àfọ̀ ẹnu jẹ jọ jọ torí ọlọ́run o wọ́n sọ ẹran ọmọ kan kíkọ̀ kan pa ikọ̀ pa kan jọ o jọ o tójú ìwọ rẹ o jọ lórí lérùn sí nǹkan tẹ́ ń ṣe yóò dáa o kò dáa o. ẹ má parọ́ mọ́ lójú mi lẹ́nu pé ìyá náà máa ma ṣe báyìí. dákùnrin náà ṣé o rántí pé fúnra ara wa la gbọ́n bàtà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwé ah, ọ̀dà jáde máa lọ iṣẹ́ sọ́mi ìlú o jáde lọ máa lọ sí iṣẹ́ sọ́mi ìlú o léjìká tiẹ̀ ògbé iṣẹ́ sọ́mi ìlú o ti sọ́mi ìlú dákùnrin ṣé àwa tíṣẹ́ wa wá gbé iṣẹ́ onípákó tà ń lọ sọ́ọ̀mẹ̀lì dákùn ṣé àwọn aláwọ̀ máa wá fowó wa ṣiṣẹ́ àmọ́ wá sí ó sì gbẹ́nu ló sì máa jẹ́. ó gbàjà tó ní òòtún ní ìsàlẹ̀ pọ́tì àwọn ọ̀rẹ́ wa níta ẹ̀ Joshua kíyàwó ẹ̀ sí ìsàlẹ̀ pọ́tì tó máa jẹ mo wà rí ìsàlẹ̀ pọ́tì ó sọ fún ọ ìlè jẹ ẹni rètí pẹ́ níṣẹ́ gan rètí sọ̀kọ̀ ṣọ́ọ̀tì ti là nínú bá dé bá dé nínú bá ṣe kiri rò má jẹ ọwọ́ ọ̀làṣùọ̀ o nínú bá ti jẹ ló bá kúndàkùn rẹ̀ náà bá kó o. ọ̀jọ̀gbọ́n mi kò sí wàhálà ṣe gbọ́ ẹ múra máa ṣe ètò bàbá fẹ́ lọ bá lọ gbé wọlé padà síbi tó ti gbé. ó dàbí ayọ̀ tó fẹ́ bọ̀ jẹun gangan lórí sàmbá yìnbọn ni gbé wọlé pẹ̀lú rẹ̀ mi. gbé mi wíwá gbé wọlé náì náì kó gbó wọlé. ẹni ká ah. fa sókè tó yí dóborí. tún jí ṣé ìṣàn ọmọ rẹ̀ ń bọ́ àwọn ọmọdé yìí mẹ́nu wá fún láyà jẹ́ gbogbo láti jọ jọjọ bá nù ún. ṣá wa wá lè máa jẹ sáré bọ́ọ̀tì olórí tó bá ti dọ́ mi lókè ní dáyà yìí náà gbére ti kún fún gbẹrẹ gbẹrẹ gan. àmì àmì ooo ọlọ́run wọ́n gbà ọlọ́run wọ́n gbà ọlọ́run wọ́n gbà àmì. gbogbo ayé ìdìbò yóò. àmì ooo àmì ooo. náà lọ́wọ́ ẹ̀bùn wá. ọlọ́run wọ́n gbà ọlọ́run wọ́n gbà àmì ooo ẹ̀ ní mòsì ẹ̀ ní bọ́. Şarkı, şarkı. Ya gari. Fifteen naira, hundred naira. Fifteen naira, hundred naira. Me. Ko bara o ne? Litri, hundred naira. Dan bro, ba sege. Barao. Asareke, asareke. Ashareke, Ashareke. Dagari. Yeah. Give me this one. How many? This one, this one, and this. And take this one with this. Looking for? Yes. 200. 150. This is 150. 200. Sell am for me now. 200 albarika. So, oh, yeah, bring am. Duka. Mẹ́ta koshi, ṣì mú mẹ́ta lẹ̀. Three one fifty. Ẹ three. Àwọn pípì tí wá ya wèrè gan-an. Ó yá kó ṣì dànù kó gé nǹkan tó ní kẹ́kọ̀ọ́ kó fún o torí òun wò mí kàbọ̀ ẹ lójú olóṣì jáde mi náà ìyàwó mi ò ya rere ni ah, lórí nǹkan tí mo fẹ́ ra ọ̀dẹ̀ ń ranjú mọ́ mi kí ló ṣẹlẹ̀ èmo wa ni one thousand wà tó tẹ́. kábíyèsí ṣàánú mi. bóyá o oh, ò oh, bóyá. kó ṣàtì. kábíyèsí ṣàánú. ìbò ni wọ́n sábà. ṣé wọ́n dún wọ́n rò. lọ́jọ́ ìṣòro. nígbàdàn ló mọ̀ bí ọwọ́ wá sí èkó ní bẹ́ẹ̀ yẹn sí. ìbò ni wọ́n gbé ayé mi gbà ó. pẹ̀lú gbogbo ìdojúkọ yìí tí mò ń dojúkọ. ẹ ṣàánú wa nítorí ọlọ́run ẹ máa lọ rí ẹ máa bọ̀ rẹ ọlọ́run wọn gbà á ẹnì tasọ kà mọ́lẹ̀. ìkà òní tasọ yín mọ́lẹ̀ o. apá yóò rìn ká yín o. àmì o. alẹ́ yẹn máa lọ ọlọ́mọ pọ̀rẹ́. àmì ọlọ́run. nǹkan ò ní ṣe yín. àmì àmì. ojú ló bá ẹsẹ̀ ọ̀fọ̀. kọ̀fọ́ o ẹsẹ̀ ọ̀rọ̀. ojú ni òhìnrìn ẹsẹ̀ rí. ẹsẹ̀ rí nà o. alẹ́ yẹn máa lọ ọlọ́mọ pọ̀rẹ́. àmì o. ẹnì tasọ kà mọ́lẹ̀. àmì ọlọ́run o. tímọ́tímọ́ làwọn mọ́rí. àmì ọlọ́run o. àgbàlagbà rẹ̀ wọ́n gbà. wọ́n fún alówó kan. ẹ wọ́n fún alówó. èló ni. àpò kan ni o àpò kan àmọ́ bẹ̀rù ọlọ́run wọ ọmọ yìí ẹ tó kọjá ní ìsìn ó lo pẹfún tí mo gbóòórùn ara ẹ ti ń já fíkẹfíkẹ. èlé ló ń ta pẹfún sábò. o sì máa bẹ̀rù ọlọ́run wọ ọmọ yìí ọmọ bẹ̀rù ọlọ́run. ẹ máa wọkọ ẹ máa wọkọ o. tàlẹ́fọ̀nà ni tàlẹ́fọ̀nà ni ẹni ọlọ́run lánàá kọ́ mu wa o. ẹ máa darí ọmọ bọ̀ ro. àmín àmín. ẹ ti tẹ́tọ́ pàbọ́dẹ. ọlọ́run wọ́n gbà ọlọ́run wọ́n gbà ọlọ́run wọ́n gbà. ojúlówó ẹ̀dọ̀ ọ̀ a máa yóò ní káyó. ojú òní ti yan ọ̀rọ̀ ní dàrú o. ayé yóò ní bàjẹ́. ẹ fún wa ń torí ọlọ́run. ẹ fún wa ń torí ọlọ́run o. àdámọ́ lọ rí bọ̀ rẹ ni. ọwọ́ yóò ní kẹ́yìn ayé olùdájọ́. àmín àmín àmín. ojú ló máa jà ọ̀bọ̀. ọlọ́run wọ́n dà ọlọ́run wọ́n dà ọlọ́run wọ́n dà. alẹ́ mọ lọ rí ẹ̀rọ bọ̀ rẹ. ọwọ́ ayé òní tẹ̀ yín. apá ayé òní káyé sá. ẹ̀ ní sílẹ̀ ẹ̀ ní bọ́. ojú òní tì láyò. kẹ́ńtọ́ ló ń bá nǹkan bù wá. ẹ fún wa nítorí ọlọ́run o. ẹ̀yẹ́ mọ lọ rí ẹ̀rọ bọ̀ rẹ. àmín àmín àmín kọ́tọ́ kàbọ́lẹ̀ àmín apá yóò ní ká yóò àmín àmín àmín ẹ̀ẹ́dì tásọ kàbọ́lẹ̀ ọlọ́run fúláàdì ẹ̀ yọ̀ọ́ o. ṣé wòye kótó lọ́ọ̀ a ní kíni. èmi mọ̀ pé bad rice ni mo ti ń gbọ́ òun rẹ̀. ìdẹ́bi wo yìí eku ń dúdú eku ń fún àtàrọ̀. mọ́tò kúrú à. ale ni ọdẹ ya lọ kasi kalọ wa kasi ni ọdẹ o ni ọdẹ o ìjọba àti òtútù náà kí a tó máa jẹ tó fún wa ọlọdẹ bá ti sùn alẹ́ dáadáa. Kí ni mo ṣe ọba yìí? Ó ẹ má jẹ ni. sókè jáde. Ẹ mọ lọ ní ọmọ bọ̀rọ̀. ọlọ́run o. Ẹ ní tásọ kàmọ́dà. Àgbà yóò ní táyé o. Ẹ mọ lọ ní ọmọ Àyọ̀ dákẹ́ mọ̀ lọ alábẹ́ jẹun. Olúwa mọ̀ Jẹ́ ń jẹ́ náà Ah. ẹ o ṣe fún ọmọ lọ lọ́wọ́ bọ̀ rí ibi ta firi ni ah. ó yẹ kó o sọ fún mi pé firi ni bíi kí ni wọ́n ṣe ọ́ báyìí o ṣe fún ọmọ lọ rí wọ́n mọ̀ bọ̀ rí kó débi ń pa mí ní kí ni wọ́n mọ̀ lọ rí wọ́n mọ̀ bọ̀ rí kí lọ́kàn mi pẹ̀lú ìyọ̀nà àṣepẹ̀. ṣé ẹ lámọ́lá. ṣé bẹ́ẹ̀ sì jókòó náà. ẹ ṣókò ẹ kí n ti jókòó látòun

ẹ jọjá rẹ sáájẹ wá ẹ fún mi ní àmàlà méjì ẹ wá jẹ́ kó kúnfe kúnfe kọ́ pọ̀ mẹ́ gan àti tinú ẹran. ẹ̀wọ̀ àmàlà méjì bá yẹ sọ. tinú ẹran kọ́ pọ̀ o ẹ wá fòkun fèsì tẹ bá rí bí etí etí ẹran àti mú. ṣé wọ́n kò jẹ́ sọ́jẹ́ ni. ó gbé tí ń dé náà. ó yẹ kó sọ tẹ̀lé àfọ̀n. èso lọ́wọ́ mẹ́rin ni lókè ọ̀dà àmà ń bí o. ẹ fún ọ̀nà làwọn ọ̀là kankan fi pamọ́ kan sí fún. lákùnrin kìnnì. pamọ́ kan. ẹ̀yọ́ sì yẹ̀kún fẹ́ kẹ́ ẹ sọ. àti délé yóò nira lé mi. kí ló mọ̀ ṣe báyìí kan náà kí ló mọ̀ ṣe báyìí torí pé ọkàn mú yàn kí ọkàn sá máa lo báwọ́rọ́sì lórí èèyàn sá. ọkàn mú yàn kí ọkàn mú yàn kí ṣé tó bá mú yàn kí ọlọ́kọ̀ tí wà ọyọ́ jẹ wọ́yọ́. ọlọ́kọ̀ tó ń dábàá lásẹ̀ tí ó jọ ń dà. sùúrù wọn bá tọ bẹ́ẹ̀. o ti gbọ́. ṣé sọ pàdé ni. tọ́tọ́ tèmi dà. o ní àgbẹ̀ wa o. a wá wá wá wá ògúnfẹ kọ́ yìí. kí wàá ni. pọ̀nmọ́ lè pọ̀nmọ́ lọ́ka yìí. iṣẹ́ ògúnfẹ ò kí ń láwọ ni. rárá dàjàre gbẹgbẹ kí kó wájú mi dàjàre. aláwọ̀ ògúnfẹ ni. no ògúnfẹ ni kí a bọ́ wá fún mi mo dógúnfẹ mọ̀. Eh, no ẹ tún dógúnfẹ mọ̀. mo dógúnfẹ mọ̀ eh. ẹ má fún mi ní pàmò. ọmọ wa ọba ń bọ̀ kó bí náà mọ́ká méjì kó ti wá fi ẹ̀fọ́ sí dákun. èwo ni dáadáa òsì sí mi wà ní dáhùn tí mò ń jẹ mọ̀ ni. Ah, ìbáṣà káǹtì lálẹ́. ẹ bẹ́ẹ̀ kò fẹ́ wá fún mi. ǹjẹ́ bá fi wo tẹ kó lo omi kọ́lé tẹ fi jẹun tán. ọlọmọjọ tó lóye okò yẹn ni mọ́tò lábá wọn. ọ̀la yín kò sọ tẹ́lẹ̀. ọ̀la bàbá rẹ̀ òsùn àwọn lọ́ra bàbá rẹ̀ ọ̀la ògùn fẹ́ dà. ìrìnà yín sọ gbogbo sọ o. ògùn lẹ́kọ̀ọ́. ọkọ àmàlà tèmi dà. àmàlà tèmi dà. àmàlà yín lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ yín o. ẹ máa darú ẹ láàmú ẹ ẹ talọmọlẹ tí ọmọlẹ akéèyàn mọ jẹjẹ tó bá wù lónìí. ẹ jẹ́ yó. Hmm, ògùn fèrè bọ́dún ògùn fèrè mọ̀ ní bá fọ́kọ̀ ògùn fèrè ògùn fèrè. ọdún ògùn fèrè mọ̀. ah ta ló tún lọ wọ eléyìí kí lè fẹ́ ṣe. ọwọ́ kan dàmí láàmú bí. ọwọ́ ní dàmí láàmú láàmú tí kò la wàhálà yín. ah kí n gbàdé sọwọ́ ọlọ́run. sásán lè yọ jẹun ní sẹ́yìn bẹ́rẹ̀ jẹun ní. jẹ́bẹ̀ gbogbo jẹjẹ gbèrè oúnjẹ tó fẹ́ gbàrà. ẹ mo ti mọ yẹn ti mẹ́ran sẹ́yìn bẹ́rẹ̀ jẹ ìwọ lọmọ. kí ló dé báyìí ìwọ lọmọ yìí ṣé ìkan sí ọ. sásán lè yọ gẹ̀dẹ̀ mi ni kí ni bí tẹ́. àtìlẹ àtìlẹ yọ ọmọ àti lọlé ọmọ nira fún yín o. yẹ. bóyá jọ sí owó kọ́. Ah, olórí ibú ọmọ yìí. ẹnì kan ló dáyé fún mi. ajá ajá mi ti ra dìgbò lùgì mi ì rí mi ì rí ègùn fèmọ. awakọ̀ tèmi kò rérò gidi gbé mọ́. ọba ejò lẹ fún mi. ejò lánìí. bàbá àwọn yà. ẹ ti dẹ́ ẹgbẹ́ ti jẹ́ tán. ẹ bá ti ná o. ẹ má yẹ kí ọmọ ọjọ́ kìí yẹ ọmọ kúkú ẹ̀ kúrò ẹ̀ kúkú ẹ̀. Ee ma ye mi mọ o ee, ayé dorí kodò, ó dorí kodò ayédoríkodò ìwà ìbàjẹ́ gbàyé kan ayédoríkodò kodo. dorí kodò ayédoríkodò níbọn lámọ̀ ń ta wá. àmín àmín àmín ọlọ́run o àmì ṣe ẹ̀wọ̀dọ̀ wa àwọn àmà wọ́n sọ náà ojú mi ò lè tàn mí jẹ àwọn náà ni. yọkàn o mo tẹni ọ̀gá o níbi tẹ́ni tó nápá tó ti ń ṣiṣẹ́ déédéé kò rí nǹkan táwọn eléyìí ń jẹ kò rí tó jẹ débi tó máa ja bọ́ọ̀dì àbí máa yín fóògùn tọrọ bára ni gbèmí tó bá kọjú sí o tó bá wọ nìkan kó rẹ o. tẹ́gbọ́n mi bá ṣe fàyẹ̀wò èmi náà lè fẹ̀yìn wọ́ náà ah, kó sá ti wọlé ọmọ èmi náà máa jára mi o. ìwà bàjẹ́ dohun tá a fi yan gan láàrin ọkùnrin obìnrin ọmọdé àti àgbà ẹ jẹ́ ká kíyè sára o torí ohun tá a bá ṣayé yìí. ní ìdí explanation ẹsẹ kọkànlá ó sọ rẹ i don't need it mi ò need anything lọ́wọ́ ẹ̀ báwo ni mo ṣe rò ó àní báwo ni kí ni nǹkan tó fẹ́ sọ fún mi just tell me kí ló fẹ́ explain mi gbọ́ ok ok yẹ mo ń gbọ́ mo ń gbọ́. lókè tí wọn kò mi ò bẹ fa nǹkan lórí ẹ̀ owó tó fẹ́ gbà lọ́nà ló ti gbà lò sanwó ọmọgọ̀mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ wà á pípa tí mo dé báyìí sìn ohun tí mo bèrè lọ́wọ́ ẹni pé èdò ni owó tí mo jẹ́ ó dẹ̀ dárúkọ ẹ̀wọ̀n ni mo kó lé ẹ lọ́wọ́ yẹn mo dẹ̀ ń sọ fún ẹ má jẹ́ kí n tún dẹ́ bíbá yẹn mọ́ tí bá rí bá bá ẹni sáàtì you will find yourself in a rancor ìgbà yẹn ló máa mọ̀ pé oh, mo rò pé ó yá wèrè irun mú lọ́wọ́ kò pàtó àbọ̀mọ̀ṣá dan iska it's all right. bóyá o ò bóyá kábíyèsí ṣàánú mi. bóyá o ò bóyá òun wojú rẹ bàbá mi. bóyá o ò bóyá kábíyèsí ṣàánú mi. níbo ni wọ́n sábà. ọjọ́ ìyá jẹ mo dáre owó ńlá yẹn jù kí ló fẹ́. jáde ayé yanjú ẹ̀ ní. káńtù mọ̀rẹ́ káńtù lóye abata. bóyá. kí ni màá sọ ma ìbáyìí náà kí ni màá sọ ma ìbáyìí náà kí ni màá òfò náà èmi náà ti gbé owó tèmi. ó ti gbà á. ó ní wàá tú kọ̀rọ̀ ni torí ah. àwọn akíláwí. tètè tú tètè tó ọlọ́run bàbá ìkà. ẹni ọlọ́run bá ń sọ òun náà gbọ́dọ̀ sọ ra. kí ni wọ́n fún ọ owó ni ó jẹ́ o. a ah, owó ni o. ẹ èló ni ẹ kì í ẹ jẹ́ wá lónìí. ọ̀pọ̀ ni fọlọ́. wow this is one thousand four. Ah, olówó gbà. mo ń bọ̀. ọlọ́run bàbá ìkà sí. dọ́là lélẹ̀ dọ́là ló le kókó kó yìí. ọmọ fún pọ́n mi náà owó yasàlì gbogbo làwọn gbà. bẹ̀lẹ́. àárẹ̀ o ọmọ kò sí ní nàìjà ó rí nǹkan tó bá délé. ṣebí ká dùn abẹ́là nìkan àbí. Ah. mo ń bọ̀ o. ẹgbẹ́ ìmọ̀lẹ̀ lọ́wọ́ àná uba ẹgbẹ́ awolowo ọdún fún ọ ní ká dùn ẹgbẹ́ awolowo lọ́wọ́ àná. ó dáná ó fi àbàtà. Ah, wọ́n fẹ́ kó òbí púpọ̀ ọba àrùn dànù. sórí eh. ìwòwò fara rẹ balẹ̀ ní o báwa sí máa gbà ń bí inú wo nítorí mi ó sì lálọ́ bá àgì báyìí ọwọ́ ọ̀dì mẹ́rin lọ́ọ́ bá mẹ́. Ah. àní a máa máa fún alápàdì ọmọ ọmọ alákàádì tẹ gbà ẹ lọ́mọ fi ṣe nǹkan jẹ́ ó ti di máríkì. ẹ mọ mú lọ lé tètè tán. ẹ wo ẹ dákun mi ìdágbére ńlé. ṣé ti ọ̀fẹ́ ta. wo ṣé máa ń tọrọ pé kéèyàn mọ sórí ibù kó ń bára o pàṣẹ mọ́ kó sì ti mọ́ra kó lọ lé. mọ́jọ́ kàmílà mọ́jọ́ kàmílà. ti máa gbọ́ wà tí na ńgbọ́gbọ́ ńsọ́sọ́ na ńsọ́sọ́ aláyọ̀ singa ló ń pèdè èèyàn yín na ìdíròkó. Ah, ah. dákun ló níbo ló ti rówó tó fi ra gbogbo nǹkan tó tó wáyé. ó mà má jáde mo ṣe béèrè ọ̀rọ̀ kọ̀ọ̀kan rẹ̀ yìí. àpẹ lóòótọ́ rẹ̀ níbo la ti fẹ́ rówó jẹun. sọ̀rọ̀ oúnjẹ ara àfẹsẹ̀rẹ̀ láti sọ́ọ̀mẹ̀lì dé ìdílé oko bus stop ìyẹn rẹ̀ sọ́dọ̀ àwọn ọlọ́kadà rà dá dúró wọ́n ṣe rí ẹni tí wọ́n sọ fẹ́ bí wọ́n dúró rẹ ní. sọ àbí àṣìlẹ̀wọ̀. ẹ ṣílẹ̀wọ̀. inú ilé wa náà nìkan tí mò ń wò nù láì sí pé a lọ sí àwọn ọ̀tẹ̀dọ́là bí àwọn olówó kan la wà ní. yóò ah, ah, ah, dàbí díje kọ́pìlẹ̀ jẹun níwájú mi ṣá. ẹ wá jẹ bẹ́ẹ̀ láìkí bírẹ́dà tẹ̀yìn. kárí ẹran o àwa jẹ o. ẹyin ti bá yín ẹyin sì kú nínú port. ẹyin sì kú o sì kú àbò sì kú. méjèèjì. ee kí n lò Túnjí n má ti yàtọ̀ níbi kẹ. àbí nǹkan kan ń ṣẹlẹ̀ ni níbo ló ti rówó tó fi ra dúró nǹkan yìí àbúlọ̀sùn ògùn owó ni. àbíṣẹ́ eléyìí ṣé ọrọ̀ ajé gbogbo ajé nìkan àbí tí ń lórí wa ni kó má jẹ́ pé gbàtà sínú ilé àbó tí kìnnì. ẹ máa ṣe alábàápọ̀ slash màmá wọ́n máa slash ẹ̀. Ah, ah. ó tún gbóná. àṣé ohun gbogbo yẹ ọlọ́run ìdí tó fi fún àwọn mìíràn tí kò sì fún àwọn mìíràn. ó fọ́nbù ó fọ́nbù ọwọ́ tó ṣàṣeyẹ ọ̀rẹ́ fún wa nìkan ẹ̀ ẹ̀ ọ̀gbọ́n ọmọ apá méjì ọmọ apá mẹ́ta ṣé mo ṣe é jù mí lọ ni àmọ́ jáyẹ́sì kan ẹ̀wọ̀n máa bẹ́ẹ̀ máa bá ẹ̀wọ̀n ṣe gàlagàlaga ó tó bá jẹ́jẹ́ fún mi ni àwọn wà kẹ́fù òun lè bójú ẹ̀ o tó kàn ṣe bí wèrè wọn tàbá kà iṣẹ́ wa tán nìyẹn náà ọmọ ah, ah. yín kan. sọ náà wọ́n sọ pé wọ́n lè yọ ọ̀fọ̀ lójú àbí wọ́n lè yọ ọ̀sẹ̀ fọ́ lójú tí a máa sọ èdè saki lẹ́nu tí a máa fi tọrọ bára ọ̀fẹ́ mọ̀ jù wá lọ ni títí ẹ bẹ ta ni ayé ẹ bẹ jẹ ni ọlọ́run búkú ni ọ ni ó bẹ pàṣẹ yẹn bá lọ ni kí ni iṣẹ́ náà. sọ fi jẹ́ wọ́n yọ ọkọ̀ pàṣẹ yẹn fún wa ni. olórí burúkú ni alámọ̀jù ni calm down máa wọ́n máa change. mo ti mọ̀ ṣe gbogbo information tá a fún ẹ àjùpá sílẹ̀ o kò bẹ̀ sí kò bẹ̀ sí kò lè pass bó ṣe wù ẹ́. tọ́ba ká àmì ẹ̀sìn bá ayé wa bàjẹ́ bá ṣe ẹ o mọṣẹ́ gògùn gbè olólùsì. alaye jọ máa kọrọ ìjà láàrin wa ẹ o ti wá rí bàbá mi ṣùgbọ́n bàbá ti bí ẹ mọ̀ pé òun lórí wa yọ mọ̀ sí o. Ah, àwọn ọmọ olórí wa nù yọ mọ̀ sí o. ẹ̀wọ̀n kò ní káàsì ẹnu ẹ bò tọ́ba ti ṣe dáa tí o ti tí o bá ti ju rẹ lọ ẹnu ẹ bò. wọ́n á yọ ten percent ní owó ẹ̀. ten percent tí o gbà. sí wàhálà kò sí wàhálà. ṣe olórí burúkú kó kó kó kó nọ́mà. olóṣì nítorí ẹ wájọ. ìdí tó fi fún àwọn mìíràn. tọ́ba bàjẹ́ wọ́n àwọn àwọn kọ́ bá ṣe rọ̀ dẹ̀ ọlọ́jà kò kó kó kó bọ́lọ́run bá ń ṣe rere àwa aláìmọ̀ yóò máa pé ibi ni. bá gbáyé lé ẹ lọ kò yẹ kó ṣe bí ọlọ́run yé ṣe bí ah, ọlọ́run kí wọ́n fún àwọn ọlálẹ̀ rẹ̀ ní ní ní ní ní sọ́ọ̀bì jọ ṣé àwọn bá ṣe dúró ṣá aṣọ lè aṣọ lè aṣọ lè aṣọ lè ah, àwọn òfin fún wa náà torí báwọn méjèèjì ti wà àìkóde sọ́wọ́ ara wọn pàápàá ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa gan ká wa lára. tújì kì í de kó jẹ́ sọ́kọ déédéé oníyàn ṣá kẹ́ máa sọ̀rọ̀ kẹ́ máa sọ̀rọ̀ bọ̀ ẹ ojúgbà ni ọmọ ènìyàn wá ṣe kiri kó jáde sọ̀rọ̀ ara rẹ̀. akùnrin ayé ni ó ti yàtọ̀ sínú ayé àwọn ìgbà wọn á jáde sọ̀rọ̀ ara wa á wà kọ́ wọ̀rọ̀ kọ̀ bí sàdá ó ní gbogbo nǹkan ó fi lọ déédéé hmm, hmm, hmm. má sì nọ́nà bíbélì dandan mi ò fi yé mi dájú sọ́fọ́ àwa gbogbo fúnra wa àlùfáà ara wa ni wa speak to God in our own corner of our heart. You surely are. Oh, no, follow for no have sense at all at all at all eh be me be me man. ó bá a yẹ gbà o. Ah, ah, ah. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ jáde tán ni. his sensation high his location high olùyọ̀gbọ́dọ̀ lọ́gbọ̀n. ọ̀tọ̀ ní nǹkan tó wọ̀ jáde láàárọ̀ ọ̀tọ̀ tí wọ́n á pààrọ̀ àṣọ ìbáṣẹ́ ti ń sọ́bọ̀ lọ from one location to another location tọrọ hmm. rẹ̀ má dàbí ẹni lè jẹ́ sọ́bọ̀ ọ̀nà tó ṣògbó ọmọ máa tó location five different boutique ńlá. ọ̀nà ló ní kórí bẹ́ẹ̀. Ah, ẹ ní bílì tí mo bá ní atúnìṣà la ti ń bọ̀ oníṣà la ti lọ dáná lónìí. oníṣà náà lọ. oníṣà. ló lọ pa ló ti dé pa oníṣà jìnnà fa. ó jìnnà fa. ẹ mọ ilé oníṣà olójì oníṣà lẹ́lẹ́ ń bẹ̀. láìsẹ̀ pé èèyàn lọ ọjà oníṣà jì wọ́n tàn wá oníṣẹ́ ojíjàre ẹ wàá mọ nǹkan tí inú mi fi dùn ọ̀gá mi ní gbogbo wíìkì yìí pé a ní lọ sẹ́ni ìwé ẹ̀ mọ́ ilé láti máa máa dáná. ilé ìdáná wo ìyẹn dá ìgbà tó ìfẹ́ sọ̀rọ̀ gbọ́gbọ́ kó ra àjọ sọ̀rọ̀ lọ yìí torí láti ọ̀la lọ àjọ máa máa lọ bí iṣẹ́ rẹ o. iṣẹ́ wo. èwo ni èwo ni ẹjọ máa lọ bí iṣẹ́ ó ní ìyá tèmi náà àjọ máa lọ. collective now àjọ hmm. lọ. Eh, collective now ó ti sọ kájọ máa lọ. lọ síbò ọ̀dọ̀ rẹ ibiṣẹ́ rẹ ìwé lọ síbo lọ síbo. sígbà tí mò ń tàrè kí ẹ tẹ̀lé mi lọ síbi iṣẹ́. a lè tẹ̀lé ọlọ́bí tó sí ń tàrè kí sáwọn mẹ́tò mọ̀ di kíní kan fún ọ̀rẹ́ mú ni àbí wò wá ni. ok gbàtẹ́yìn lọ sí sọ́ọ̀mìlì ṣe máa ń mímì lọ. wọ fúnra rẹ lọ sọ rántí pàṣẹ pé ká jọ lọ olú èjìká rẹ ò lè gbégi. èjìká mi ò lè gbégi. n tó sọnù ìjìká mi ò lè gbégi so kémi mú yín lọ ibi sí èmi ti ń ṣiṣẹ́ àbí. ẹbí tó ti wá dààmú ọtọ́ ní ìsìn wà wọ́n. ẹwà alákòóbá ni ọ̀gá mi ti ní kí n má mú anybody wá síbi tí mo ti ń ṣiṣẹ́. so oúnjẹ lélẹ́yìí oúnjẹ ló wà níbẹ̀. oúnjẹ oúnjẹ nìkan ni káwọn máa jẹ olórí kórì wọgọ rẹ oúnjẹ nìkan ni káwọn jẹ ká jẹ sórí bíi dédé. ìjà tó jẹ ìjà tó jẹ àbí kò ní àwọn. owó sùn wà lórí owó jáde kí ló fẹ́ lọ sí lọ́dọ̀ wọn o fẹ́ gbóúnjẹ lọ ibi ó pa wọn o fẹ́ gbóúnjẹ lọ́dọ̀ yẹ ìdìbọn yẹ bọ́ tẹ̀ bọ́sẹ̀ jókòó jẹ gbogbo wọn níbi yẹ bọ́sẹ̀ yẹ bọ́sẹ̀ kọ wọn gbóúnjẹ lẹ́jọ́rí. ọmọ ti gbéra nìyẹn o. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí mo jẹ́rìí rẹ̀ ẹ eh, àmọ́ ó ṣèṣe kó jẹ́ pàwọn náà jáde eh. hmm, a fẹ́ jáde eh, so kí wọn náà mọ̀ pẹ̀ sọ gbọ́ ó tiẹ̀ ní kankan tí mo fẹ́ sọ fún ọ dákun tó bá rí àgbọn àti ọ̀gẹ̀dẹ̀ irú èso máa gbé wálé wọn dákun bá wa gbé wa. ok o láìkẹ. ah, mi máa dùn bá ti ń jẹ. ó dáadáa ẹ kò sí wàhálà wọn ní ìmọ̀ ó yà máa ṣe júùsì ní ọ́fíìsì náà. ẹ ṣe é ọ̀dà bá ṣe é ọ̀ṣẹ́ mi. wọ́n bó bàbá rí lé mo bá jẹ́ nǹkan mi náà ni. kò sí wàhálà àjọ wà náà. <laughs> ọgbà yìí. àwọn ti lọ. padà má pẹ́ lọ́gbọ́. Túnjí jọ kí díje kó máa ṣe àìjọ nígbà tí wọn àwọn ọlọ́gbọ́n kan kó jẹ́ lọ́gbọ́n látàrọ òjókòó tí kò mú látàrọ kí pọ́blẹ́mù rẹ̀ lọ. ìwọ ni mò ń dúró de òde mo ti ṣe gbogbo nǹkan tí ń ṣe tán kì í ṣe tí mo fẹ́ wọ̀ ní tí mo fẹ́ wọ̀ ló wà lẹ́sẹ̀ mi yìí. kí ni kò wá nù ẹ. èmi nù lẹ̀ ni wọn kí mi ò fẹ́ràn dọ̀tí èmi ò jọ̀wọ́. ọ̀la kójú rọ nǹkan kó pa kí o máa sọ fọ wàá túnṣe. òjò lè pa ah, torí bàbá sunkún yẹ ká mọ̀ rí wọn. títí lọ pẹ́ àwọn ti jáde o. òun yàbọ̀ pé ìṣòro ẹnìkan o. kágùn kankun kankun ibìkan ló máa kọ́gùn sí i. yọkàn ẹ o mo ní yọkàn mi o báyé èyí bá ti dà kẹ́yà mọ̀ pé yọkàn wá o. ọkàn mi bẹ́ẹ̀ yìí bá ti dà kí ó kàn gbogbo ohun tí ó dà la fi ń kiri kò yẹ ká máa fojú egbò tẹ́lẹ̀ ibi táyé rẹ̀ yóò kò yé o. àmì jésù ẹ̀rọ àgbà àmì jésù ilẹ̀ ìpàlà ṣe fún mi ohun rere tí ẹ ti ń retí ọ̀run á fi lé yín lọ́wọ́ bí mo ṣe ń gba àdúrà níwájú pẹpẹ bẹ́ẹ̀ ẹ̀mí Ọlọ́run fi ń yé mi wípé hmm, ẹ̀mí Ọlọ́run fi ń yé mi wípé ẹ ní ìdí ọ̀pọ̀lọpọ̀ sùúrù nínú ìrìn àjò yín yálà lẹ́nu iṣẹ́ tí ẹ ń ṣe lọ́wọ́ àbí nínú ilé tí ẹ̀ ń gbé mi ò mọ̀ àmọ́ ẹ nídìí ọ̀pọ̀lọpọ̀ sùúrù torí ayọ̀ tó ń bọ̀ níwájú yín kí ó lè dé kọ́kán kí ó dẹ̀ lè jẹ́ àjẹmọ́nú fún yín ẹ ní láti máa ṣe ìtọrẹ àánú ní gbogbo ìgbà lóòrèkóòrè torí nípasẹ̀ àánú lánà fi dọ́lọ́mọ nípasẹ̀ àánú lọ́lọ́run fi dá ibi tí ó dúró lóhùn ẹ rí àánú gbà ẹ ọlọ́run sẹ́rí kì í ṣe pé bóyá àwa náà kanjú kì í ṣe pé bóyá àní sòro àmọ́ bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò wáyé ah gbogbo nǹkan dí o ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì gan ọ̀bára wọn rẹ débi tó fi sọ pé bóyá àbí nǹkan kan tiẹ̀ wá fẹ́ ṣẹ́kù ebi nǹkan tó bá ṣẹ́kù lásọ pé bóyá jọ pé kò sí nǹkan kan bì kan inú ló já wa wò pé ó ah, jájáde sọ̀rọ̀ ara wa kì í sì ṣe pé a fẹ́ tojú bọlé náà ju pé ká wá sí ọ̀dọ̀ ẹ̀yìn tẹ́ ẹ bọ́ọ̀lù sọ̀rọ̀ àmọ́ pàtẹ́ ti wájú yé wa náà ní ìsìn pé tọ́ ká ṣe sùúrù ká sì máa ah, ṣe tọ́rí àánú àmọ́ ṣe wọn bá nǹkan tó bá wà náà àmọ́ àmọ́ àmọ́ fún wọn sí wàhálà. ẹ ẹ jọ ẹ mẹbi torí Ọlọ́run ọ̀rọ̀ rẹ nfẹ béèrè gangan nfẹ jẹ kí wọn gba mí gbìyànjú pé n bọ tírẹsì pọ́ìntì gangan àwọn oníbàárà rẹ sọ yẹn ṣé oníbàárà agboolé ká ṣe sàárà ká dẹ àkàrà lè bá jẹ wíníwíní náà ká la kó wọn ká ṣe ládùúgbò àbí irú àwọn oníbàárà wò ká ṣe wọn. àánú tí mò ń sọ nípa ẹ̀ tí ẹ bá máa ṣe ẹ jẹ́ kó jẹ́ oníbàárà

dàbí láì. ọlọ́run ọgbà ọlọ́run ọgbà. ẹ̀ẹ́dì tásán kàmọ́lá. ọlọ́run ọgbà. fífẹ́ bí láì. fífẹ́ bí láì. fífẹ́ Victabililay. Victabililay. ẹ gbọ́ bàdá ẹ̀ fún mi ẹ jọ ẹ jọ bàdá ẹ̀ fún mi ẹ jọ. kọ́ni sẹ́ kọ́ni sẹ́ lọ́lé kọ́ni sẹ́ lọ́lé àbí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n. jọ jọ dákùnbọ̀dá jọ. ẹni kájọ kàmọ́lẹ̀ apá ayé ẹ̀dùn ayé o èmi á fún ẹ ṣe ẹ ṣe o ẹ o sísá mi láì. ọlọ́run yọ mí sá àwọn èrò bá ká mi. sísá mi láì sísá mi láì sísá mi láì. Fit family life! Fit family life!

Ah, ṣé wọn mọ bí o tó dé ẹ ọyà ah, àbí ah, ẹ bá tiẹ̀ ṣe wàhálà ṣe wàhálà náà yóò dá tiẹ̀ sinmi fúngbà kọ̀ọ̀kan ẹ bó báyìí mú ọ báyìí. yàtọ̀gbọ́n náà bá ń gbọ̀pá gbọ̀pá lọ́wọ́ mo fẹ́ fìdí lọ lẹ̀ ní bá ń gbọ̀pá lọ. ìdílé pa. wà ní ẹ gbà bínú báwọn lọ kówó sí bọ̀dá náà ẹ gbà bí tẹ́lẹ̀ ọlọ́run sọ ìtàkùn èdè báyìí wà níyù wà níyù torí ọlọ́run nínú èrè ìlú là ń pa o sì mú adó owó tó tó báyìí o dì kó ní owó bá rà dákúrò àìpẹ́ ní bọ́jẹ̀tì nàìjíríà ló gán bọ́jẹ̀tì nàìjíríà tó kádùn ilé ìbẹ̀ tẹ̀lé lọ. ẹ wò kó sí kàdá náà ṣe o mo ti jí owó lè mo jí nu fún tẹ̀lé ṣe yìí mú kí n mọ́. wà níyù ojú owó ló ẹnu rẹ sì tún gbọmọsí sọsọ wípé o ti jí o ti jí. ẹ sì bẹ̀rù ọlọ́run torí ọlọ́run ìwọ ọmọ yìí ọ̀kadù ọmọ ilé yìí ló lọ kókó lẹ́fẹ́ mi. ìjọba kò kú kí ló ń tètè mi ọ̀dà mo ṣe mú ikì mọ́ ẹ máa múra ikì. ọbẹ̀rẹ̀ ọbẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ mọ̀ ń bọ́ ṣe ẹ̀rẹ̀ mọ̀ ń bọ́ ṣe tá ṣe fún àmì náà kò mú mi láti jọ yìí. ǹjẹ́ wàá mọ̀ bẹ́ẹ̀ pé mi ni ọlọ́kọ̀tọ̀ wáyé wáyé lẹ́wà sí ń bá lẹ́sìn máṣubàṣu ẹ̀fọ́lùwẹ̀ ṣẹ̀ṣẹ̀ kiri níta gbangba. Ah. ọ̀dà àwọn ìbínú mo ti gbọ́ kò sí ẹyọ ìlú wáyé mọ sọgbọ. ẹ wo ṣe pé kí má mú kí má má múra ah, kí. wàlíù wàlíù akínyẹ jẹ́ màá tó ọmọ ṣèbáyé tó bá lóun mi kiri níbo ni kí n ti bẹ̀rẹ̀ náà. ẹ lọ bẹ̀rẹ̀ lábẹ́ tipa. ẹ ń bí. kẹ́ ẹ lọ jọ abẹ́ tirẹ́là bẹ̀. bàbá ẹ náà lábẹ́ tirẹ́là ní sásá bàbẹ ni yóò lọ sọ abẹ tẹlẹ sàṣà èmi kébìnrin sọsọ jọ ẹ gbọ́ fi ṣe ń sọ̀rọ̀ bíi bíi bíi tó lè lọ pé mọ́ ọ̀dà kò sí wàhálà wọ́n wọ̀ tó bá di. ẹ ẹ tún lẹ́nu ọ̀rọ̀ bàbá mi ní ọ̀lọ́ abẹ tírélà sásá bi bọ́jẹ́ bàbá mi ní ọ̀lọ́ abẹ tírélà sásá ni bọ́jẹ́ bàbá yín ọ̀lọ́ kọjọ́ ni kọ́ máa mú igi. Ah, wàlẹ́ o wàlẹ́ o wọ́n lọ o wọ́n lọ o wàlẹ́ o wàlẹ́ o wá wá wá wá wá wọ́n lọ jàre wọ́n da wá gba owó tí bẹ́ẹ̀ lọ mi yín fi kó wò tó padà lẹ wà kò sọ̀rọ̀ wàlẹ́ o wọn kọ̀ǹtàtọ̀ wa náà wùsẹ̀ bí wọn náà kọ̀ǹtàtọ̀ wálé o ah, ọmọ àlè ni ṣáà sọ sọ sọ. ẹ kó wá bí ẹ bẹ lọ fúnra yín. ọ̀rẹ́ ọmọ àlè. ẹ kó wá ẹ má bùnmi kì í bá ìjà o in life yín o ẹ bá kó. kónú la lọ́rùn kónú la lọ́rùn. kónú la lọ́rùn ṣé ẹ lè wára yín ni ah, ọlọ́kọ̀ tó wáyé wáyé. ní sunkún ní sunkún tọ́tọ́tọ́ bẹ̀rẹ̀ o. ẹ gbọ́ pa ẹ bá nílá o ẹ bá nílá nílá o n fitina ti yiri ni o. ládùn rárá wàrà dùn rárá kàná níbi òun nílá kọ́mọ́ jẹjẹrẹ wọn. ẹ bá kùsì lórí ẹ bá tẹ̀ dárí fura yín ní fi ní nasire ti mú ká lọ. ìṣòro o. kábíyèsí ló máa mo ní yọkàn mi o báyé ìbá ti dà ẹ̀ ẹ̀ mọ̀ pé yọkàn wa o mo ní yọkàn. àṣírí ààbò ẹ má ó lo ìgò dúró tún dá dọ́là mọ̀. ẹ mọ̀ fóònù dọ́là yàtọ̀ sí náírà. òórùn dọ́là yàtọ̀ ó lè ní ẹ o lè ní ẹ no no no o lè ní ẹ tó o bá dẹ̀ ṣe ọ̀dà tó sọ ní mission kan ní àdúgbò yìí àwọn gbọ́tẹ́ máa ń dá nìyẹn lúkẹ́ now you talk to me bá mi sọ̀rọ̀ bóyá wàá sìn ta ni ẹ gangan by the way. mi kì í sọlẹ̀ mo gbóhùn dọ́là ni. talk to me àbọ̀dọ̀ mo lè follow ṣe ah, ẹ. baba ẹ bá filẹ̀ afọ́jú ni. mo rẹ̀ kó yà wèrè. ẹ ta ló mi lọ́yọ̀ lọ. lúkẹ́ I'm a police officer. all right tí o bá jọ́ fún mi bàbá afọ́jú lẹ̀ ni ẹ bá fẹ́. ṣé kò bẹ́ẹ̀ ṣe ni. ṣé ìjàre orí ẹ̀ yìí ló ń ṣe. mo bínú sá. o lè ní ẹ. mi kì í so lè òórùn ẹ ni mo gbọ́. o jẹ́ ìsìnkú náà nìyẹn sẹ́. ta ni ẹ gbogbo àwọn sùn lónìí tó ló gbére ní nǹkan tó ṣe. mo ń fi bára ṣe mo fi hàn sùn ní sá. mo fi bára hàn sùn. bẹ́ẹ̀ ni sá mi kì í so lè. mo fi bára hàn sùn. bẹ́ẹ̀ ni sá. ọdún náà bá yẹ lóye. kí ló ṣe tó bá dé kó tẹ́ kó ṣe é lóṣèlú pè mí jókòó. má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún mi kì í ṣe pé ohun èlò náà ṣùgbọ́n bí kádàrá bá ṣe ṣẹlẹ̀ èèyàn máa ń gba kádàrá ẹgbẹ́ àsìkò ti tó fún un láti yẹra kúrò nínú rẹ̀ ṣé o mọ̀ pé ọkọ mi tó jẹ́ àbúrò dáadé ó ti fikú ṣe àgbà wa kò dẹ̀ sí agbára fún mi láti máa bú ẹ láti máa bọ́ wọn ohun mi náà ìdí nìyí tí mo fi sọ eléyìí ó máa wù mí kó yẹra fún wa o ọlọ́run á ṣe ọ̀nà ẹni rere wàá bójú rere ọlọ́run pàdé gbogbo ohun tó bá ń dáwọ́lé á yọrí sí rere. ìjọba tó bá jẹ́ ṣe déédéé náà ni màá lọ síta kí n máa sùn ìbá dẹ̀ máa sùn tí mo wà. gbèmí èmi ò tó èjì ẹ báyìí tí mo ti rán sùn káàkiri gbìyànjú láti jáde síta wá iṣẹ́ kún iṣẹ́ ṣe bí ọmọkùnrin obìnrin wọn ti ń gbìyànjú sí ṣó ti gbọ́ ilẹ̀ kọ̀bálẹ̀ ó ti mọ̀ sọ yẹn mo ti sọ yẹn. ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ ní yéṣà ní ìparí secondary school tí dáàdì mi fi jáde kúrò láyé àbúrò pọpsi mi tó nínú bá tó yẹ kù ọkọ tó yẹ jù kú tó wàhálà yìí pọ̀ ẹ̀rìn pé tí mo bá fẹ́ kọ́ṣẹ́ tó bá yọ ọgbẹ́ náà lọ kọ́ṣẹ́ sí ọ̀ṣẹ́ yẹn tó máa máa fún mi lówó oúnjẹ àárọ̀ níbi tí màá máa rí owó wọ mọ́tò mi tó gbogbo àwọn wàhálà yẹn ti pọ̀ jù fún mi tó dẹ̀ ló jẹ́ kí n lọ bá àwọn ọ̀rẹ́ mi kó kájọ máa ìgbà tí àwọn ọ̀rẹ́ mi ló tẹ àwọn náà òògùn orí kan sì kan bẹ́ẹ̀ ló jẹ́ kí n máa lọ máa tà rèké èrèké tí mò ń tà gan kò jọ bí ogun kò jọ bí wàhálà mo fi máa rí ten naira àbí twenty naira lójúmọ́ kan ṣùgbọ́n bí mo rí pé ah, abẹ́lé yìí àbọ̀ èrèké yìí náà kì í sọ̀nà mi ìdílé ló tún jẹ́ kí n lọ jọyìn àwọn oníbàárà mi tẹ̀ ti rí mi yìí nǹkan àwọn eléyàn tó gbà mí kò jọ ẹ̀bẹ̀ kò jọ àdúrà ló fi padà gbọ́ gbogbo àwọn táwọn ọmọ ìtọ́jọ́ gba bára association àbí mo fẹ́ bẹ́ẹ̀ nìkan kí tó bá rí iṣẹ́ ṣe o lè ṣe. Ah, aláìní rí ìkọ̀dọ̀ ayédoríkodò níbo la mọ̀ tá a wá ń lọ. ẹ̀yin àgbààgbà kíyè sára o kóhun ta òrò má bá a tá ń ro jẹ́ lórí bàbá sunkún yẹ ká mọ̀ yẹ o. ẹni ta mama mo sọ fún ẹ mo ní èmi lè jọ sí ọbí òkú kò sígbà tí mo kí ni. Ah. báwo iṣẹ́ làfíà ni èwo ló ṣe ọtí ní bàbá ò tilẹ̀ mọ́ ń tiẹ̀. màgbàrà ó yẹ kí n ti padà bọ́ ẹdun náà báwo lẹ ṣe ń cope nísàlẹ̀ mi báyìí náà pẹ̀lú àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ilé ìṣe nǹkan ló ṣe ṣe. ẹ wojọ́ wo ni wọ́n ìkan wà ní hospital sí ara àwọn engineer ni. wọ́n ṣe ìyá wèrè báyìí náà. àná ló kó sìmẹ́ǹtì wọ́n ti kan lápá kan lẹ́sẹ̀ ó wà bẹ́ẹ̀ wọ́n lu ó ń pọ̀ jẹ gbogbo àwọn tó ń bá mi ṣe pátápátá mi ò rí ọmọlúwàbí yẹ kan lára wọn àgàgà tí wọn bá wá rí kódà pé bóyá ilé ń parí lọ wọn á máa gbóríṣiríṣi àwọn nǹkan mi wá bí kí nìyẹn má parí bọ̀rọ̀ tó ṣe ni mo máa fi exhaust owó lọ́wọ́ ẹ mo ṣe lẹ́kọ̀ọ́ dànù lánàá ni o. kí ló dé tẹ́jú lọ ẹ̀ láti wá kẹjẹ àpàdà alápàdà lẹ́sẹ̀ kó tó máa lọ lé mi. náà èèyàn ní láti ṣe yẹn mo kàn bèèrè lọ́yẹ̀ lónìí mo jẹ́ báyìí báyìí lọ́yàgbà jáde kó mi bí àlẹ́ àlẹ́ kọ́ àwọn ọkọ̀ wọn náà tún jẹ́ dánwò ẹ̀wọ̀n náà bẹ́yìn <laughs> wo bá tiẹ̀ yọ ni ṣé egele tẹ tó tó ń dẹ́rù báyọ̀ ni anyway ọmọ tí ó jókòó yìí òun ló máa bá mi mójú táwọn léèyàn sìn. kí ló ṣe é ṣé wọ́n yẹ kíyàn lè yín nìyẹn jókòó sí tètè ṣé àwọn bàbá ṣé àjẹ lè ṣe ní ṣà lè yín ò fẹ́ bá pa ṣé àjẹ ni. ǹjẹ́ ò ló máa tó rọ̀ báyìí náà. bí kí lorúkọ ẹ̀. akíngbèmí akin wo ló gbé akin ò ní gbé ẹ̀ débi o wo bí wọ́n ní olùmọ̀ máa dúró ẹnjìníà wọ́n ń jí sìmẹ́ǹtì wọ́n ń jí irin bí o o ti gbọ́ wo ojúkan ìpọ́n ojúkan ìrẹ́ ni ṣó ti rí ẹ̀gbọ́n mi mi fi ṣeré pẹ̀lú anybody ṣó tó bá ti ṣe anything undertaker ni mí ṣáà kàn rò pé mo ṣe wá yìí cemetery ló wà tọ́lọ́ máa ṣọ́ ẹ délé láyọ̀ tí ó bá dẹ̀ ṣọ́ ẹ kò ká wá. ọmọ dandan jí sìmẹ́ǹtì wọn gbọ́dọ̀ jí rin tọ́ bá jí tó bá bá wọn cooperate máa pa àwọn kìsìn wọn wọn nà gbogbo egungun àrùn pátá àwọn fi ẹ sọ̀kù sílé yín. àwọn àwọn èèyàn dẹ àwọn èèyàn dẹ ń gbàgbọ́ jẹ rárá. ibo máa sùn bọ̀dá mi ṣé sáìtì ló máa sùn àbúfẹ́ máa sùn bí. kò rí bákílá ìwé làbọ̀ sùn lọ́dọ̀ tiẹ̀ ń bí ó ti nílé tó máa sùn náà. ṣe máa ń lọ tí n bá fi ibi tí mò ń dé sílẹ̀. ṣé o ti máa rì? gbogbo nǹkan tó sọ́ọ́rí gbogbo tó ń bèèrè lọ́wọ́ yìí lèmi ti bèrè jẹ́ kí n ti máa lọ́ọ̀tì mi. ẹlẹ́yìn dúró kí n tẹ wá nǹkan sí fún yíkẹ́ jẹ. wo màá máa jẹ́ ìgbà tí n bá wálé nígbà mi ó ti yẹ ṣé kí n ràn sí ìmọ̀ àrùn sí ah, ẹ̀ ah, ń sìn àǹrọ̀bà ni ẹ ọlọ́run àǹrọ̀bà ni ẹ. ẹ gbọ́ mi. Hmm, ọ̀dọ́ òjò yẹn rọ̀ tẹ́lẹ̀ bọ̀ ó ti dá báyìí. ah no ah no no no no no ẹ eh, mo ti ṣẹ́tù àwọn ilé mo ti ṣẹ́tù wọn ẹ eh, bẹ́ẹ̀ eh, mo ni pé àwọn koríko yẹn ti kún so o ká sì ní next week àbí kílẹ̀ tí ok ok ok ẹ ok ok ok ẹ tí rọ̀ndẹ̀ lẹ máa fún mi tẹ́lẹ̀ so ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ seven hundred báyìí. ah no sir no sir no sir ok sir ok sir tuale my chair bàbá àgbàlagbà ó pọ̀ hundred bàbá. Oh, oh, kábíyèsí ṣàánú mi. bàbá mi óyá o o óyá kábíyèsí ṣàánú mi. ọ̀pọ̀ orílẹ̀-èdè ló dá mi lẹ́sẹ̀. lọ́lọ́ṣà wọn kó ń bá mi sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ mi ló kó ń bá mi sọ̀rọ̀. ṣàtà ti kó pé ìgbà ẹni tó tọ́ kò tó kí n sọ̀rọ̀ ọwọ́ ẹ̀ ló sì ló máa ń bó ṣe máa gẹ̀ẹ́sì. mo ṣe lọ́wọ́ lọ sínú yàrá. Yeah, drop this. mi ìlú mọ́tò ní àdìsá ẹ mọ̀ báyìí àgbàlagbà lẹ́wọ́n ní ẹni òkè fún kọ́mọ ẹ̀fún ṣòro owó ká má pọ̀ ọ́. No, o, báwo ni? Tina. Ẹ dẹ̀. Now wow, it just be like say you no go again. Oh. <laughs> I don't dey miss you already. Same here, ma. But don't worry. Very soon I will come back. I will, come stay like one month with you. Ah. One month? Yes. Abaniworo I go come. I go come. I will tell my husband. I can't wait to see you. Eh, na I dey wait you na. Pẹ̀lẹ́. Well done. Ìwọ máa gọ̀ṣà. Ṣé báyẹn kíyàn nìyẹn àbúdó ilé yóò pè ní. Lọ́nà kí ọmọdé gbà lọ́wọ́ ẹ̀ ọmọ náà ọ̀gùn kó ṣe dídé jọ. bọ́dá mi kò ṣe nǹkan kan ah mi ti ẹ̀ wórí ẹ̀ ilé ìtìjú owó sáìtì. o jalè ọ̀rọ̀ ìlú báwo. wó ra fìlà ẹ̀fì sórí. èmi lèmi rà fún náà. bọ́dá mi ẹ̀yin lẹ rà fún. ó lóun láìka mo lè rà fún. àfihàn ṣí kìíní kúrò lójú kò ṣì. o tún de sọ́gọ̀. wàá ní kí n rarú ẹ̀fọ́ àbí kó fún ẹ ní kò bá gáfara wàhálà máa dàdà yẹn ṣe big deal yẹn ṣe big deal i'm sure i do that for you yẹn she wàhálà i will tell your mom. Mm-hmm. Mm-hmm. She she doesn't want to learn my language at all. If I see anybody to teach me, I, I No worry, that time where you go come, where you go come stay for one month oh, you, go and buy big notes, the writer. Whoa, whoa, whoa! wo torí mojí ìtọ́ famọlọmọlẹ kí ló dé gan. Ah, ah. do fredo hmm. eh, mi mo kó wọ́n wọ́rí. ṣé oúnjẹ tẹ́ ẹ sí òtún rẹ dì ní. we are going to the kitchen I'm serving my friend. ẹ̀kọ́ kan tẹ̀lé lọ kí ti fọ́ọ̀sì dá ó dorí kodò ayé lọ. ẹ̀yin àgbààgbà kíyè sára o. Ah, bí tọ́mọ ti wà tí ò mọ̀jú tí ò mọra bíi ti ẹni mo rí láyé tí ò ń ṣe olóṣèlú ṣọfẹ́ báyìí bàbá ẹ̀ jẹ́ ṣé mi ò sọ fún ẹ yí pé òun kú ló yẹ kó o pè é the next one bẹ̀rẹ̀ sí ń ṣe rẹ́ẹ̀rẹ́ẹ̀rẹ́ ó dà kí n gún ẹ pa ni ṣé ṣe èrè. mọ́mí i don't understand this anymore ìgbà wo ni má kò ní kú ìgbà wo ni ìyàwó pọ́pì sí ò ní mọ̀ pé àwọn ọ̀nà bí mi. sórí ọmọ yóò pè é ìgbà lọ́pàá má kùn sí tẹ̀lé wọn lọ́gbà ẹ̀kọ́ lọ sọ fún ìyàwó bàbá ẹ̀ pé bàbá ẹ̀ náà dìjọ́ ń lọ yẹn. mọ́mí mi understand gbogbo ilé o mi ò mọ wáyé dáadé ṣe ń hide mi kí ló dé ṣe dáadé hide mi. wọ́n máa hide yẹ wọ́n máa hide yẹ wèrè ni ẹ fọ́tò onú gálẹ́rì ni wọ́n máa hide yẹ àbólóṣì ni ọmọ káwọn fọ́tò kan wà tẹ́wọ̀n kí wọ́n upload. bó mú mi wá ìtẹ̀ ṣe báyìí náà ṣé bẹ́ẹ̀ ìgbóni ẹ̀kẹ́ tó ń kọ́ sí pé kó má hide mi ẹ̀yin lè tún support wọn. obì tó bá forí sí òun ló máa ń gbódà pé lórí ó dà kó fẹ́ gbọ́n àbọ̀ òun ṣí eré. tó bá dọjọ́ wedding mi kọ́ sí wọn. tó bá dọjọ́ wedding ọmọ mi ni ẹ bọ̀dá mi ló dúró fún ẹ ní bàbá ó ń ṣe èrè kó máa lọ fọwọ́ bọ́ fún mi pápá máa kó bàtà bọ́ ẹlẹ́nu ẹnu abẹ́ jẹ. ọmọ ẹ jẹ gíláàdì mọ kó máa háìdè mi mi ò láìkì. ọmọ háìdè mi pa ọmọ háìdè mi mi ò láìkì. orí ẹ ò pé àwọn fọ́tò kan máa yí àtẹ́yàn kí wọ́n fi ayé ẹ̀ka. ee yé mi mọ́ o ee ayé dorí kodò ó dorí kodò ayé dorí kodò ìwà ìbàjẹ́ gbàyé kan ayé dorí kodò ó dorí kodò ayé dorí kodò ní mọ́ la mọ́. ẹ̀yin àgbààgbà kíyè sára o kóhun ta òrò má bàa bàyí tá ń ro jẹ́ òní bàbá sunkún yẹ ká. mi mi rè o ọ̀rẹ́ mi gbẹgbẹ ah, ah. ah, mi ìjàngbọ̀n. mi má bínú Ọlọ́run mo máa ń bí sí gan ni o because ó ní iṣẹ́ tí nǹkan tí mò ń ṣe ń táìmù yìí hmm. so mo máa ń bí sí gan next week n sì mo tún fẹ́ bẹ̀rẹ̀ another project. bẹ́ẹ̀ ti rí so gbogbo akílì yẹn ọkọ mi wà lọ́dọ̀ yìí gan. bí ah, n bá parọ́ fún olóko ọ náà bá ń gbọ́n bọ́ yọ. Ah, mo bọ́ yọ o ah, kó yẹn wọn rí ọ̀bọ ní gbogbo nǹkan tó ń ṣe tó ń ṣe tí gbogbo ẹ̀ kàn ń lọ dídí. e ti mọ tó rè. sọ wọn sọ wọn ló yẹ kó wọn pè ní arígbáńlá buwó. alówó lé tọ́pẹ̀ ẹ̀já rẹ ṣé wà ẹ̀yin ọ̀rẹ́ nǹkan tẹ́yìn fà síbí báyìí. mélòó lélẹ̀ mélòó lélẹ̀ lọ́dọ̀ tiẹ̀. èyí tó yẹ pé ẹ̀ ń bówó sùn ẹ̀ ń bówó jí. Eh, ẹ wo gbogbo ẹ gbogbo ẹ ṣáàjọ fi pé ṣáàfin yọ̀ọ̀sán lọ́rùn ẹ wò lè dé ọ̀rọ̀ ọlọ́run ṣe náà ká máa dúpẹ́ hàn ókè bó ṣe ń lọ yìí ẹ jẹ́ ká gbọ́ Ọlọ́run ọba tóbi. Allahu ẹ jẹ́ ká gbọ́ Ọlọ́run ọba tóbi. Allahu ẹ jẹ́ ká dé ọpẹ́ ni. Allahu Akbar. ọlọ́láwùlá wàlá kọ̀wátà. ẹ wò we move alámùkọ́. ẹ̀yin àgbàgbà kíyèsára o hello. torí bàbá ṣùgbọ́n ìgbà máa ẹ̀wọ̀n àti àwọn ní accident wọ́n lè fi wá mọ́ṣúárì o ẹ yẹ pé gbọ́n ẹbí yín tó kù ẹjọ́ mọ́ṣúárì lọ́wọ́ àbáyé ẹjọ́ tó lọ ẹjọ́ ẹ tẹ̀ pé fámìlì ọ ti kú ẹ lọ gbókùn ọ ẹ lọ. pamọ́ ló wà o ẹni táfa sókè tó yí dóborí tó ṣe bọ́ba yẹ òróhùn ọba ọ̀run mi wọ́n ṣẹ́wọ́ rẹ̀ ó mú ta fẹ́ ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bòdọ́lá ohun tó ṣe la ó rò bó bá dájọ́ alẹ́. ẹ máa lọ ẹ máa bọ̀ rẹ. ọlọ́wọ́ gbà á. ẹni tí mo rí ẹ rí o àbúkí ó rè kéré. sóbì mi ò wá tàn jẹ ni ó ní Ah, ẹnu duty la wa ó sì ní kí la wá dẹ́yìn. ẹ tún ṣe duty dé ẹnu estate wa. Ah, ah, àròkọ ló wọ́pọ̀ ààyè ní ṣùgbọ́n àtà. bàbá. yé ayé o ké arúdí àmọ̀dáràn àmọ̀dáràn tèmi bá mi ọ̀gá ti dé. Ah! ta ni wàá bá wọn sí géètì yé o yé o yé o yé gbélé o ah, àbí ọ̀gá kọ́ ló wa ọkọ̀ yìí wọlé ni ah, àwọn náà ni ó ṣe tèmi mọ̀ ta o tèmi mọ̀ ta pa o àfi bí gúgúrú inú agbada yé. yàlájẹ yàlájẹ mo lọ yanjú kéèsì kan ní ọmọ olórí ibú kan ní mọ dá mi láàmú bẹ́ẹ̀ òun ló ní kí n yọjú sóun mo sáré lọ lè rí ni ṣé ọ̀gá ni wọ́n sí gẹ̀ẹ́sì fúnra wọn ni. Ah. ṣé mi ò kìlọ̀ pé kókó máa kó lẹ́nu géètì ó kì í gbọ́n mo bó ṣe ń ṣi bó ṣe ń tì mí mo rí wọn láti ní kíchìn mi ò kó sọ kọ́kọ́ ní nítorí mi ò fẹ́ wà láàbù ṣùgbọ́n èlé èmi fúnra báyìí máa kó bá. Eh, ìyálàjẹ ní sùúrù eh, tó ń gbìyànjú àti sọ nídìí níbi ọ̀gá wọn sí géètì fúnra wọn mo ti padà tẹ́ po ayé mọ̀ níkà ta ló ṣerú eléyìí fún mi báyìí iṣẹ́ ayé ni kò sí iṣẹ́ ayé ni wọ́n sàsí mi lọ́yọ̀ọ́ ni kí n tó kú ó lọ́yọ̀ọ́ mo ní kí wọ́n tú kan náà lẹ́yìn ọ̀run mi kí wọ́n fi mí lẹ̀ wo bí táyé bá mi dé báyìí náà nísìn ẹ dákun ẹ èèyàn mélòó ló wọlé gan-an nu wọn. one hundred máa ma kàn wọ́n láti rori. yé mo dáràn. bó o tẹ tí kò tí kò ṣàlàyé fún ọ o hmm. lè ti wọlé. o lè ti wọlé. Ah! Ah, yàrá jẹ ah, yàrá jẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ iná ẹ nísìn ó di kákádì kùkù sí kùkù wájú náà à ń wá à ẹ ó wojú olúwẹ àwọn ọmọ òsì oníbírẹ́dì náà ló kó bá mi báyìí tèmi mọ̀ ta o ọgbọ́n òun fẹ́ dà ìyẹn hundred ló wọlé a sì ti wọ́n bí wọ́n kú un mo dáràn èèyàn yé ẹ yẹ sà. ọlágbára o àbókí pè mí owó wá dé ìwò tí ẹ̀ wá rántí wá mọ́. ẹ dákun ta ní kí mi. ó gbé káàmù wá ní. káàmù ó sọ yìí má jáde ní. owó wa dé ọ̀dà wa nù àti ẹ̀wà kúrò rẹ mọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ wo ẹ má bínú sí mi jàre nǹkan tó bá ti dé èèyàn tó máa ń bísí kún bísí. ọ̀dà ọlọ́run sì ní jọmọ bísí wá dé ọ wá dà wá náà ò tẹ wá mọ ibi táwa wà mọ́. ẹ lè mi bàbá ìyàwó mi lélẹ̀. ìyàwó rẹ̀ dà. Ah! ọmọ ọlá ọmọ òye ìyàwó ẹ̀rọ tó báyìí ló ṣe bẹ̀rù pẹ́pẹ́ fún mi o ló yẹ pé ìjẹ́rìí kẹtẹ́ lẹ́wọ́n tó bá ń kẹtẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ìjẹ́rìí ni ah. ẹ mọ̀ bó ṣe tó ni. nígbà mo fọkàn lọ́wọ́ ni tí mo sì gbóhùn rẹ̀. ìyẹn gbóhùn ní o tí ì chẹ́ǹjì náà. ìyẹn gbóhùn ẹ ti darí wọn kò ṣéǹjì. èso òórùn máa ń wù ni òun ni ìyẹn gbóhùn náà. ìyẹn kó tún máa sọ̀rọ̀ tó báyìí mọ́ ó sáwọn kan wọn ò ló dàbí world cup yìí mm-hmm. kí ló mẹ́nu ẹ̀. wọ́n ní. Eh, kí ló gọ́wá lélẹ̀. Mm-hmm. ilé tẹ́ mọ mo tara yán mọ dán ni ẹ lè má para má bá mi lé mi sùn mm-hmm. ẹ mú ẹ mọ́ sí ipò rẹ̀. ẹ bá mú déédéé gan-an ó ní ní padà là. Ah, ẹ wá ń gbọ́ ṣé wọ́n jẹ́ jésù tó fi lajú mi <laughs> ah, ah, ọ̀gá o <laughs> ilé ẹ̀ yìí ìwọ náà lọ kójú lẹ́bàjọ́ tó ṣe jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ yìí ọmọ gbìyànjú gan-an ní kí èsè kékeré kí ni màá ṣe ṣe yín ibo lójú mẹ́jọ tẹ́ ń pariwo ṣé nígbà tẹ́ ìrí tẹ́ rí bí nìsín sọ́jọ́ ojúlé mẹ́jọ ni eh, ojúlé mẹ́jọ kọ́ gbogbo ilé lẹ́sọ̀ délé Ògbómọ̀ṣọ́ ah. ṣé ẹ rí i pé màmá mọ́sàn délé yìí ni. mọ́sàn ni mọ́sàn mi wà ní mẹ́lọ́ra ẹ̀ wá gbà mí. ẹ kọjá ilé àwọn alúwẹ̀ ọ̀dọ́ yín gbọ́dọ́dúkù oh. àwọn abẹ́yẹ abẹ́rẹ́ wo ẹ ṣáà jẹ́ kó mi lórí gbogbo oyún. Oh. bẹ́ẹ̀ sì kọjá ìdọ́dọ̀ yín náà ní ìsìn ẹ fẹ́ tẹ́ àbíkẹ́ bá gbà fún. ọ̀nà òfurufú kò sí problem ẹ bá wọn kù sí kó bá fẹ́ sí. ó ṣe gàyàyà mi ó ṣe o. ilé ilé wa o. ibi mo bí ní kù sí o kò sì bá rí o. èmi jẹ́ ògùn mọ́sọ̀ lẹ́nu kú bí bí ẹkú bí wọ́n dùn kó yín omi ni etí omi lẹ́wà o. eléyìí ibi tí wọ́n sọ lẹ́nu lọ́ra. bòbó yìí ó tí ì tí ì láti ẹjọ́ ẹ̀. kò lè gbọ́n kò lè gbọ́n kò lè gbọ́n so kí lè fẹ́ jẹ. kí lè ní. ani. ani. ani. Come so kí lẹ fẹ́ sà. kí la ní ní. a Chinese rice special fried rice turkey chicken and cheese. ẹ kí n lọ́jú ẹ wá lẹ́yìn ipò táwa wà yìí ẹ ló ti rí. ọmọ àlè ni ọ ṣé inú bí ló ti máa bèrè òtí ó bèrè egbò àbí wọn fún ọdẹ kù wọ́n ọmọ yìí ṣe é níyàn a ní pound yam. èyí ò náà dá la sir. àyẹ̀mí ọ̀jẹ̀ la o ẹ bá wẹ̀ fọ́ o. ọlá tó sí mo bá sí la bí mi sí la lásìkò kẹ́ ẹ fẹ́ já sí. ṣàṣì láwọn sí fún un bẹ́ẹ̀ kò kí ẹ. lọ já sí o. má jẹ́ kó pẹ́ o. ọba fèdè díẹ̀ náà sí. Ah. ibi ìyàtọ̀. ó ga o. ẹ kò tó. ara mi ń gbá yìí o ẹ sì ní kí ni o ìgbẹ́ mọ́. ọ̀ wà náà. ẹ rẹ̀ ìgbésẹ̀ pé o. ta ni yẹn ẹ sàmúlà lẹkùn. mọ́ṣáláṣí ó sì wo ni. àìdàkùn bọ́lá ti wá ná nbọ́lá gbà wọlé kí ló dé tẹ̀ tiẹ̀ wọlé gangan láì tẹ̀ kàn já wọlé láì lókun lọ́rùn ṣé èyí nǹkan ṣe yín ni. ọ̀gá ẹ má bínú jẹ yìí. for your introductions i'm chief security of all this house. mo lọ lè da ilẹ̀ nù bẹ́ẹ̀ ẹ sì wọlé ẹ sì sílẹ̀ ẹ sì sí gbogbo géètì lẹ̀ lágbára ọlọ́run ẹ méjèèjì. ṣé o bóyá kí n gbá etí ẹ ni. ọ̀gá ẹ má bínú sá o sí géètì ilé o lọ ìwọ mọ bí mo ṣe wọlé o tún wá ń lẹ́nu o ń sọ̀rọ̀ sáwọn èèyàn mi so mo bó ṣe jẹ́ sí mi ah. are you mad or something. Uh, sir. yes sir yes sir. ha imagine. o oh, ní security mo lè yí o. a má bínú jàre. o oh, ní security rẹ o. ọ̀gá ṣẹfẹ gbọ́ wa bí wọ́n ṣe wà àwọn tí wọ́n wọlé tí wọ́n yẹn sára nu lé wọn ò kú o. wọ́n kú báwo. wọ́n kú àti fi nǹkan wọn bí ẹnu ọ̀nà wọ́n sì pẹ̀ràn fẹ́ tutù. bíyà sọlá ọdún kò ló pè wá ní ọmọ olókè làwọn náà kí ló fún wọn bẹ. ṣé wọ́n ti jẹ lọ kò sí wàhálà. kò sí jẹ́ tẹ́lẹ̀. mo wà á rà ní problem. tó bá ti di parí oṣù kó wá gbowó lọ́wọ́ mi sógbọ́. àbí kò kò lè dànù. màá wá sà. nonsense. Ah, ah. abẹ́bí ẹ má bínú jáde. oya oya oya oya oya kábíyèsí ṣàánú mi kò oh, oh, ṣàlẹ̀ oh. rí mọ́ làbí bẹ́ẹ̀ yẹn mọ́ kókó. mọ́mí mo ń check àwọn kankan bẹ́ẹ̀ ni. ṣòro òyìnbó tó máa ń sọ ìbọn kan ló máa ń dùn wọn òṣùwárí òyìnbó èdè elédè ni o kò sédè tó lè dùn tó lè Yorùbá wa. bẹ́ẹ̀ni nítorí náà mọ́mí mọlábẹ máa ń fi àwọn òwe bá mi sọ̀rọ̀ ni hmm. bẹ́ẹ̀ni máa. Ah, mo gbọ́dọ̀ fòwe bá ẹ sọ̀rọ̀ ni ó mọ pé tí mi bá kọ́ ẹ dáadáa nílé ó láwọn òwe kan tán máa pa létí ẹ̀ tó ní mọ̀ tó já sí. ṣé o mọ̀ pé irú nísìn tí n bá sọ fún ẹ pé ọmọ tó yìí ò gbọ́n tán bá sọ fún ẹ ń ta ó ti mọ̀ túmọ̀ ẹ̀ tán bá ní kó lọ gbàrú dán wá wà ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> orí ẹ pé ọmọ mi wọn láìkẹ ẹ jàre ọkọ mi ọmọ pé ìbílẹ̀ lèmi iléèwé alábídí lèmi lọ so wọ́n kọ́ wa agbọ́ Yorùbá agbóyìnbó gbogbo ẹ̀ la gbọ́ pọ̀. omi ẹ̀ gbúwe gan-an o wọ́n láì bẹ́ẹ̀ máa ń sọ ṣá. o ṣe ọkọ mi dúró náà mo rí i. hello yam blẹ̀blẹ̀ wo ọwọ́ yá ẹ láti pè mí nìyí mo ì ní kí n kí ẹ pò kú ìnáwó just ìnáwó yẹn ń ṣe kékeré o ah ọlọ́run àtúbọ̀ máa pèsè fún ẹ o <laughs> ara rẹ lẹ́ máa fi lù <laughs> ẹ́ police station kẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ta ni ìyẹn le o èmi tí ẹ ní kí n kí ẹ pé kó má bínú pé mi ò pè ẹ́ ni ok kò burú mo ti máa wá. kábíyèsí ṣàánú mi. níbo ni wọ́n sábà yẹ̀ lọ́jọ́ ìṣòro. ẹ má jẹ́ ká mú nǹkan mọ́kàn bẹ́jọ́ ìbá sì jẹ́ ìmọ̀tòlọ́pẹ̀tì. ìkọ́ nǹkan tí wúmà yìí ṣe mo fẹ́ kán mọ̀ kó wrong màá dẹ̀ mí sọ̀pọ̀ ẹ̀mí sunlé lálẹ́ yìí. kí ló dé. ẹ̀ ń ṣe pàtí nínú estate ẹ tún máa wọ́n tún gbólórin wá láìsí stadium and again DPO àwọn church àti mosque yẹn náà mo máa sún wọn sí court because àwọn náà máa ń disturb mi. ẹ jọ dp mi mi ti rẹ̀ rí mọ̀ pé mo ṣe náà lọ títí nǹkan tó dẹ̀ ní mo ṣe àwọn pé kíní ẹ ṣáàjọ nítorí ọlọ́run bá mi bẹ̀rù ìtọ́ ní mi ní sunlé yìí sí i láì pààyàn. ìgbà míì kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀bẹ̀ bí ó ṣe pé ohun tó yẹ lásìkò òun ló yẹ ìgbà tí wọ́n ti kọ́kọ́ wá bá yín fúnra lára wọn pé ẹ reduce ariwo olórin tó ń pariwo nínú estate ó yẹ kẹ́yìn náà ti caution olórin yìí nítorí pé gbogbo èèyàn kan ló lè gbà ẹ̀ ń disturb peace ẹlòmíì nítorí tara tẹ̀yìn tó bá jẹ́ pé ẹni tó ní àrùn kan àbí kejì lára ń sìn tí ariwo ò tọ́ sí ẹ mọ̀ pé tó bá ṣẹlẹ̀ tó bá gbàbẹ̀ kú ọrùn yín ló wà wọ́n tún wá sọ fún yín nìyẹn ẹ̀yin náà tún wá ṣe bígbà tí ẹ gbọ́rọ̀ yẹn ẹkàn ẹkàn fún wọn gún lágídí ẹ tún kọ̀ntínú ẹ̀ ń jó lọ so now ẹ̀ ń jó lọ sìn ijó tẹfẹ́ jó sìn tó bá jẹ́ pé a fẹ́ ṣe bó ṣe yẹ kó rí tán ní òkè kí wọ́n lọ kí wọ́n pàbí ká ṣáàjì ń sí kọ́ ṣé ṣé ṣé yẹn ra. ṣé lórí pa ṣe ẹ ṣàṣẹ bá mi dèrò bíbí o mi fẹ́ kí wọ́n máa ìsúnmí lálẹ́ yìí and again àwọn church àti mosque tó ń disturb mi ládùúgbò náà mo fẹ́ ṣáàjì àwọn náà sí kóòtù. wàhálà ẹ̀yin gbogbo tí ẹ bá ti fẹ́ ibẹ̀ náà la máa bẹ̀. mọ́nì sir ọ́fíìsà ẹ ní visitor sir. o o ẹni tí ẹni kọ́ máa um, ṣẹ̀rí ẹ̀yin ò kàn fẹ́ kí ẹ ṣe níwádìí wa torí pé ẹ̀yin ò kí n tilé ẹjọ́ bọ̀ ó tún wá sí ọ̀rẹ́ ẹ̀ ṣe wà pàmò. ó jẹ́ bí mo ṣe kù lẹ́nu mi mi ìmọ̀ nǹkan tí mo ṣe lórí pé mo ṣe patí mi ṣe patí lọ́ní mi yìí ṣáàbá mi máa bẹ̀rù. a máa ṣàtúnwá ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. DPO mi ò fẹ́ kí mú àìsàn lálẹ́ ìṣòro ah, ẹni sòrò ẹni sòrò sòrò. Aki mo mọ rí. Madam, court of correction gbèmí lórúkọ mi. DPO mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ níbi iṣẹ́. Ah. ẹnikẹ́ má bínú. pèmí lórúkọ yìí. bóyá iná ti ń dà pọ̀. irọ́ kí ilé ṣí bọ̀bọ̀ ìkànsẹ̀. ṣé kò ń ṣe pé ẹ fẹ́ lo style nítorí pé. irọ́ ilẹ̀kẹ́ òye ẹ̀yẹ ló tún wà lọ́wọ́ ẹ̀yẹ mo mọ̀ sẹ̀. Ah. so gẹ́gẹ́ bí a madam um, ọgbọ́n náà la madam àti máa ní láti plead fún ọ náà kò yẹ kó le tó ọ̀rọ̀ court in as much as

àtúbọ̀tán kò sóhun tá a ṣe tá kò ní jèrè ẹ̀ èrè ohun tá a ṣe gbogbo ẹ̀ là ó gbà ó pẹ́ bóyá. ní five. mi mo rò bí máa rí bẹ́ẹ̀ ni. a kò lè sí bẹ́ẹ̀ ah ah wàhálà ti pọ̀ jù kún ní kò lè sí bẹ́ẹ̀ property mi làwọn nǹkan tó wà ń bí báyìí ah. tí gbèsè bá yín kí pẹ̀lú. ẹ bá mi kí bá mi bá mi dè. mi ṣe nǹkan lélẹ̀. kí tó nìyẹn. mi dọ́kúmẹ̀ntì àwọn dáàbì rẹ̀. Hmm. ṣorúkọ ẹ ló wà bẹ́ẹ̀ ni fílẹ̀ ṣe bí. nǹkan tí mo ṣe sọ fún pé àwọn nǹkan tí àwọn olúwo o àwọn olè àwọn nǹkan takuntakun ọlọ́run àti mo máa ràn yín lọ́wọ́ ṣe rí ọlọ́run bá mi fọrún kẹ́bọ̀dá mi. kò burú àgbà fọlọ́hún ṣe rí ìwé tó wà lọ́wọ́ yín ṣàdédé ni bọ̀dá mi wá ń jọ náà náà gbéwé yẹn náà ni ìwé ilé sí àwọn ṣe nìyẹn o tọ́jú original copy sọ́wọ́ àwọn amú the other copy dání sọ́wọ́ in case ti àwọn wọléwọlé àwọn tó àwọn town planning bá wá káwọn lè rí nǹkan tẹ́ńdà mo ní mo ti gbọ́ kò bí ijọ́ mélòó kan lẹ́yìn ìgbà tí bọ́dà mi ti kú èmi àtọmọ ìwà ń dáwàdà ló bá ní òun wáwé kùn bó ṣe lọ gbé bọ́ọ̀sì ibi tí máa ń kó àwọn dọ́kúmẹ́ǹtì mi sí sí nìyẹn mo ṣe gbé báàgì dọ́kúmẹ́ǹtì wa mo tẹ̀ yín sọ fún mi ní o ò lè rí ń certificate mi and every other document of my school ló wà bẹ́ẹ̀ ó ní kóun máa wà bá dẹ̀ ń wòran ṣàdédé ló mú eléyìí jáde ní ibi zip ẹ̀ ló ní kí n wo orúkọ dáàdì òun wà bẹ́ẹ̀ ah! mo bá gbà lọ́wọ́ ẹ̀ mo bá mo bá ní ah mo rántí pé ń jọ kan bọ̀dá mi gbé ìwé ìfún mi pé kí n tọ́jú ẹ̀ mo tẹ̀ ti gbàgbé pé ó wà lọ́wọ́ mi rárá rárá ilé tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí bàbá ọmọ yìí ló ṣaláìsí òun lẹ̀gbọ́n tèmi tán bí mi lé ọmọ yìí ló ní ìwé ilé torí tí bàbá èèyàn bá kú òun ṣàlùdẹ máa gba nǹkan bàbá èmi ò tiẹ̀ wá mọ̀ pé ilé ìyá blessing tí mo lọ ṣe mọ̀ òkú ọ̀run tí ò sùn lọ́rùn tí ò fẹ́ kí ìyá àjọ mọ́ òun estate ìyá blessing tí mo ti lọ ṣe pàtì èmi ò mọ̀ pé bẹ̀rẹ̀ gbọ́n mi kọ́lé yẹn sí torí ẹ̀ǹkan péré ni mo ti débẹ̀ gbẹ̀yìn tán bá ti ṣiṣẹ́ lọ tán bá ti lọ inspect tán bá wá wọ́n á jẹun lọ́dọ̀ mi wọ́n á padà máa lọ meanwhile boy olórí burúkú tí mo pè lákin tó lóun ń ṣakin tó lóun dùgbẹ̀mí mo tó porúkọ rẹ̀ tó lóun gbèmí ngbà tán mú wá sọ́dọ̀ mi pé òun ló máa máa bá wọn dúró táwọn ẹnjìníà mo rí súra ẹ̀ murakọsẹ jayé ẹ sọ fún òun ni olórí burúkú ọmọ olè lọmọ yìí o wọ́n ní ọmọ dáadáa ni kò lè dá wọn kò lè ṣe mo ni mo ti gbọ́ nígbà tó tún yá mo tún tajú kọ́ rọ́wọ́ ẹ̀ mo rí i pé ó wọlé kẹrẹpẹtẹ mo ní à ṣó lóye ní ní wọrí bọ̀dá mi ní kí n má wọrí gbogbo yẹn làwọn ti ń interview ẹ̀ ní ìsọ̀rọ̀ tó máa bá mi fìyà jẹ ẹ́ kú tó kú ọ̀run pàápàá tó máa ran ọlọ́run tó máa padà lọ bá bọ̀dá mi lọ́rùn òun ló ní kó gbéyà blessing wàbí kàn bẹ̀ kó má gbẹ̀bẹ̀ màá wá fẹ́ kẹ́ ṣe mí lóore o ẹ bèrè gbóre wo lẹ máa ṣe mí sà mo fẹ́ kí wọ́n dá ẹjọ́ ìpànìyàn fún kán dẹ̀ yẹgi fún títí ẹ̀mí máa fi bọ́ lẹ́nu ẹ̀ kó kọ́kọ́ lọ sẹ́wọ̀n o kó ṣiṣẹ́ àṣekára kán ṣẹ̀ṣẹ̀ wá yẹgi fún kẹ́mi bọ́ lẹ́nu ẹ̀ ní tí mo fẹ́ nìyẹn sà àbí àbí báwo. question kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé lóòótọ́ ní gbèmí tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀mí ló ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀gbọ́n mi àbí. bẹ́ẹ̀ ni sà ṣé kí ọkùnrin tẹ̀ ń wo yìí kódà ìgbà dáàdì mi ṣì wà láàrin kó wọn tẹ̀lé dáàdì mi wá sílé wa ṣáìdé la kò rí pígbà dáàdì mi kú àárín wọn mọ́ ṣéde rí property bobsi yìí àmọ́ ibi tó wà wọn kò gbèmí nìkan náà ló mọ̀ bẹ́ẹ̀. bí um, documents tí èmi wò níwájú mi yìí uh, ó jẹ́ kí n fẹ́ fi gbogbo ara believe uh, pé that same estate tí ọ̀gbẹ́ni gbèmí ti wá lord complain òun náà ni gbogbo dọ́kúmẹ́ǹtì yìí kọ́ but uh, all the best ẹ̀yin máa lọ àwa máa ṣiṣẹ́ wa fi ṣiṣẹ́. Hmm? ẹ bá jẹ́ kí ìyá ìjẹ̀bi pé mo ṣetán láti yọ̀nà gbogbo ìsàlẹ̀ fún yín fún yín nísàlẹ̀ fúláàtì ọmọ mi àbí hmm, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ mi rí bí àwọn ọ̀túnṣà kan tẹ́mi bá ṣiṣẹ́ mi iṣẹ́ um, àwọn ìjọba reward mi náà yẹ torí pé nǹkan tí mo pledge ni pé to serve and protect kẹtọ no no no no ẹ no ọlọ́run má jẹ́ kárí ibi tí mo bá ṣe ìjọba dé kán sí yẹn ló ó wẹ́kọ̀ mi wẹ́kọ̀ owó bá ṣe jẹ́ àwọn àtúnṣe bí ti bá bàjẹ́ sáà tó ti lọ dáadáa ẹ tó ní kí ẹ ṣe ẹ ṣe ẹ ṣe máa. máa bẹ̀ mí lẹ́bi ẹ̀yà ẹ̀bi onímọ̀ wò lẹ fẹ́ máa bẹ̀ mí ní ìsìn òun tẹ sọ fún mi pé báyìí ló ń fẹ́ ẹni rárá ẹni ẹ̀gà ẹfẹ́ balẹ̀ ah kí ni mo ṣe yí báyìí o ṣe tẹ́lẹ̀ tí mo ń bá a sọ kòkò ní. ọ̀dọ̀ òun lè ti ọkùnrin bàjẹ́ lọ fàá sẹ́yìn pàpà. níbí bá làwọn abẹ́ ilẹ̀ nínú ẹgbẹ́ tó ṣe. ẹ mọ̀ dáwà mọ̀ dáwà gẹ́gẹ́. ẹgbẹ́ bí náà wà bẹ́ẹ̀. ẹ má bẹ̀rẹ̀ lọ àdébà dá. olùsọ̀fún mi mọ̀nà kí ọdún kí pítà wà ní kílẹ̀ sí. bàbá bàbá bàbá ẹ má dara yín láàmú kílẹ̀ tún bá àwọn eléyìí sọ. Ah. ẹ jẹ́wọ́ ohun six months. mo ti pọlọ́pàá wọn máa wá arrest yín sí ah. imagine. mo ti pọlọ́pàá. mo ti pọlọ́pàá. ọdẹ àbáwọn. wọ́n kó wọn lọ kí ló dé ayé yín làwọn what rubbish ẹ sì parí ẹ má burú mi lórí. wọ́n ní wọ́n kúrọ́pì. báwo rẹ́ǹtì lè rí ni. àbí. sàlámàlẹ́kùn. wàhálẹ́kùn sàlámà. ẹ pẹ̀lẹ́ ẹ lálejò. ọlọ́pàdé sọ́ọ̀sùn. ẹ lálejò. ẹ wá o ti tẹ rédíò sáwọn ọlọ́pàá tẹ́lẹ̀ ni. wọ́n bóyá wọ́n ti lé wọ̀ ah? excuse ah. me. oh, ah, Mr. Agbemi, you are under arrest. Ẹ ẹ orúkọ wo ni àwọn tẹ́tẹ́ mú ọkọ nílé àwọn méjì? Yé! excuse me ah. are you not Mr. Gbemi Akorede you are under arrest please. kíni kíni mo ṣe. kí wọ́n ṣe wọ́n ẹ wo ẹ wo ẹ wo wọ́n lè ráyè wọ́n ni. excuse me ẹ fẹ́ mọ tẹ̀ ṣe àbí when you get to the station ẹ máa. ẹ má rọ fún ọ̀gá tèmi ni táwọn lè wá ni èmi náà fẹ́ mú òkú sí. wait èmi gan. ẹ fẹ́ tí mi sọjà sáàdì ọ̀rọ̀ yìí wọ́n dúró ẹ wò ẹ wò ṣe láwọn tá a pè ní. kí ni mo ṣe. bàbá bàbá wọ́n ti mú mi lọ. ẹ tẹ̀lé wọ̀ ọ́. ẹ wà bá. ẹ wò ẹ wò. madam mú wọn lọ jẹ kó tẹ̀lé wọn á wà bá wọn. ẹyọ mọta jẹ wọn dà ẹyọ mọta jẹ wọn lé dà ẹyọ mọta jẹ wọn lé dà ọmọ tó jẹun yẹn dà. ẹ tún tẹ yẹ. ọmọ yẹn dàda. ẹ wá la. ẹ wá la. ẹ jẹ́ àpàlẹ̀ wọ́n. kóhun ta òrò má bàa bàyí tá ń ro jẹ́ torí bàbá sunkún yẹ ká mọ̀ ríran ọ̀run yàbọ̀ pé ìṣòro ẹnìkan ó kágun kankan kangun ibìkan ló máa kọ́gun sí i. My good people of Lagos, listen. I run to liberate Lagos from extreme godfatherism and nepotism of one man, his family, and cronies. To unlock and deploy the vast Commonwealth of Lagos for the benefit of all the long-suffering Lagosians and not just for the few well-connected. Vote Labour Party, vote LP. I'm Bros Rival and I'm Labour Party candidate for Governor of Lagos State.